نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد السلام عليكم ورحمه الله وبركاته adágbọ́ sí ọmọwọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àtàrà salatu fún anáyíwa Muhammad sallallahu alayhi wa sallama tí ọlọ́run ọlọ́run kí wọ́n bá pẹ̀lú àwọn sọ̀hábọ̀ sí ọlọ́run àwọn ará ilé sí ọlọ́wọ́dá kí wọ́n bá pẹ̀lú ọlọ́run lọ́kùnrin wa kí lọ́gbọ̀n ọlọ́run kẹsẹ̀ sí ọlọ́wọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Àrẹ́kọ́ fún ọlọ́wọ́dọ̀ Allah lẹ́ẹ̀kan sí ọba tó ti sọ àwọn tí ní ìrọ̀rùn fún wa ọlọ́ba náà ni a fi ọpẹ́ fún onáà ni ọba tí a fi ògo fún alábẹ̀rẹ̀ náà bá pẹ̀lú àánú rẹ̀ kó tẹ́wọ́ gbà lọ́wọ́ oníkàlùkù wa èyí tí ó kú nínú oṣù ọmọdán àbẹ̀lẹ̀ kọ́nà tó bẹ́ẹ̀ ni rẹ̀ fún oṣù ìrọ̀rùn fún wa ọlọ́jẹ́ kan ṣoṣo ọlọ́ọ̀bà àdá subhanahu wa ta'ala ìjókòó wa ti mú yóò máa jẹ́ apá kejì tí a fi bára wa sọ̀rọ̀ ní àná òun náà ni pàtàkì ara tó tọ̀ fún àbí nínú àwọn nǹkan tí ó yẹ ká mọ̀ nípa ara tó tọ̀ fún ara tó tọ̀ fún ilé bá ti ṣàlàyé fúnra wa ní ọ̀nà ó jẹ́ kan nínú àwọn àyà Al-Qur'an Al-Karim ó sì jẹ́ kan nínú àwọn àyà tó gbọ́ nínú Suratu Al-Baqara òun kan náà ni àyà tí ó tóbi jù nínú Al-Qur'an ní àwọn àyà yòókù táwọn náà tóbi lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ sí àyà yìí èyí tí gbogbo mùsùlùmí lọ́kùnrin wa lọ́bìnrin wa lọ́mọdé wa lágbàlagbà wa tí a gbọ́dọ̀ mọ́mọ́ wọn bá sì máa kà á àti ní ìpínlẹ̀ káha káha sí báyà kí wọ́n bẹ lórí ọkàn wọn ní kálukú wa torí pé ìgbà ìṣọ́ni fún mùsùlùmí onígbàgbọ́ òdodo. a máa ń ká ayàtọ̀ kùrùsí láti lè fi gbé ìbẹ̀rù kúrò láti lè fi gbé ìbànújẹ́ kúrò láti lè fi wá ìdáàbòbò lọ sọ́dọ̀ ọlọ́run ọba kúrò níbi ìjọba ṣètọ́ọ̀lù láti lè fi wá ìṣọ́lọ sọ́dọ̀ ọlọ́run kúrò níbi ìṣẹ́ni lọ́nà ìkúrú lọ́nà ṣètọ́ọ̀lù àgbà náà ò sì ní wọ̀ ọ́ ànábọ̀ ò sì ní ṣẹlẹ̀ sí dúkìá wa sí dúkìá wa tí ó fi máa pọ̀ sí. àmọ́ ká ayàtọ̀ kò sí láti lè fi gbé ìlera àárẹ̀ àìlera kúrò lára lára wa ni lára ọkọ wa ni lára ìyàwó ni lára ọmọ ni lára alábàágbé ni kódà nǹkan ọ̀gbìn bí ọkọ̀ bí ọ̀kadà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan ọ̀gùn amẹ́ńkà ayatollah sí ìsúnmọ́ lára ká burúkú má bàa ṣe wọ́n àbí tó ti ṣe wọ́n kó lè bàa lè fi wọ́n lẹ̀. so àǹfààní rẹ̀ níbi tí a ní mùsùlùmí jẹ̀mọ́ kì í ṣe tí a ní ọyún rẹ̀ ní kékeré àǹfààní tó tóbi ló bẹ fún ayatollah sí. torí ìdílé yìí a gbọ́dọ̀ máa ha àgbọ̀rọ̀ wọ́n gbìyànjú láti mọ̀. àmọ́ nígbà míì olúwa sọ fún wa ní àná bí àwọn afáwa ní ṣáràpọ̀ àlẹ́ ṣáràpọ̀ ní màálù tí a bá máa ń yí náà ká máa báwa dandan fún ara wa bá sì bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ a ìtumọ̀ ayà yìí lẹ́tí mọ́ rẹ̀ lè ní orílẹ̀ ala tó sallallahu bá káyàtò kùrùsí ìrọ̀rùn ọ̀rọ̀ ولا يمنعه الدخول أو الدخول في الجنة إلا الموت kò sí tí ó kọ̀ fún láti mọ́wà ìjẹ́mọ́ àti àìkí so ara ìwé èyí sí ọ́rà tí ó kí ní kàlù wọ́n tí ó ṣàfẹ́kù rẹ̀ torí ìdèrè yìí wọ́n láti fún wa ní àwọn ìtẹ̀síwájú ti àmúyá lánàá iṣẹ́ mẹ́rin tí bá ṣe ní àdánwò lánàá wípé àyàtò kùrùsí ó mú àwọn òpó òpó ìmọ̀ mẹ́wàá ògbógbó wa tàbákà lórí tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ òpó ìmọ̀ mẹ́wàá القواعد العلمية الأصولية الاعتقادية المنهجية òníyàt olùkùsí olómúwa òpó ìmọ̀ mẹ́wàá tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ àdìsọ́kàn tó ní bí àwọn mùsùlùmí bó ti yẹ kárí tó ní ṣe pẹ̀lú ọlọ́run ọba wa táìsí ọba tí ò lọ́rọ̀gún tí ò lọ́bà kan tẹ́nìkan bí tí ó sì bímọ bóòlù ọlọ́run bá ti rí dandan ayatollah kọ̀ọ̀síìdì ó fún wa ní àwọn ìpò mímọ̀ lórí olóyìn lórí ìdí olóyìn lórí ẹsùn pé òun wọ̀ta ányá lónìí àmọ́ ìgbìyànjú láti máa ṣàlàyé àwọn òkú mẹ́wẹ̀ẹ̀wá nígbà tí wọ́n yára tó pọ̀ sí. Alákọ̀ọ́kọ́, àkọ́kọ́ tẹ̀síwájú, mélòó nínú wa látún gbìyànjú láti bọ̀. Àwọn tí bí àwọn tá a wà lórí ìjókòó lánàá àbáwọn tá a fi kíkọ́ wà sí àná tá a láǹfààní láti mọ̀ lóde nínú wa, a sì gbìyànjú láti hà ojoojúmọ́ máa ń bi ọmọdé tí ó lóun ọ̀gbọ̀n kọ́mọ́ ti sọ bá lè rí àgbàlagbà àtiwájú jẹ̀mọ́ lọ́lọ́wọ́ ìfojú mu tó máa fẹ́ kan nínú àwọn ọmọ wa àdúgbò ànáwọ́ fún kan nínú àwọn ọmọ wa kó wá káyà tó lè kọ̀ọ̀ sí ìfún wa ṣẹ́kọ̀ abúlé náà ẹ wá káyà tó lè kọ̀ọ̀ sí ìfún wa ẹ wá fún All right. Uh-huh. So, so. الله لا إله إلا هو الحي rántí kó gbá lẹ́yìn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ oníṣẹ́ ìlú káwọn tó gbò jẹ́dákùnmọ̀lá bárakàlá ọmọ wa yìí ọmọ kékeré ní wà ó sì tọ́ka ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ òṣèlú bẹ́ẹ̀ bá ní ó lè mọ ara àwọn arákùnrin sọ àgbàlagbà ní ìgbà bá lé ilé ní ìyálé ilé ní ìjọba ní kí wọ́n kà ẹlòmínú ní àbá ilé iṣẹ́ mùsùlùmí ìbájọ́ sí iná ni mo ti fìdí lámúlẹ̀ àà lórí kó kakù sí lè fìdí lámúlẹ̀ gbogbo lẹ́yìn tó jẹ́ ìpèníjà fún نعم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ما هم في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وفي كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آيات الكرسي náà òjòbá ìlọ́jọba mùsùlùmí àwọn òpó mẹ́wàá ló ń bẹ ní آية الكرسي alákọ̀ọ́kọ́ òun náà ni Allahu la ilaha illa hu òpó alákọ̀ọ́kọ́ ni Allahu la ilaha illa hu ni kí ni túmọ̀ rẹ̀ ká bá ní aláàbò èdè lárúbáwá ni òun ni orúkọ ọlọ́run ọba aláà subuhánà bùrọ̀bà tí alákòókò jù tí ò sí orúkọ ọlọ́run ọba tó tó orúkọ ẹ̀ṣà ní fún ọlọ́run jama mùsùlùmí ó wá láti di alìhà lẹ́hùn ìlàhùn màlúwọ́n àgbà ìtumọ̀ rẹ̀ alìhà ẹ̀yìn náà ni ẹni tí jọsìn tọ́ sí lọ́gbẹ̀dọ̀. Àdábì yóò ṣe ẹ̀kú ìbàdà. Wàlá yóò ṣe ẹ̀kú ìbàdà ìlàwó. Ìjọsìn tọ́tọ́ ní kankan àti Allah. Omi ìlú ìtumọ̀ Allah ní ìdè lágbára. A máa ń pè ní olúwa olùjọsìn fún ọlọ́run wa níbi ìwé ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìròyìn. Ẹ̀rí àwọn ìsirẹ́lẹ́ àwọn máa pè ní heli heli heli heli heli àmọ́ nínú wáyé nínú ẹni tí ọlọ́run aláà sọ hánà kò wọ̀tí ayá ọmọ ní anábì máa yí sábà ń pẹ̀lú jẹ́ ọmọ ní wọn kan máa ń pẹ̀lú ìlú ọ̀nà kọjá lóògùn ẹ̀nà sọ́nà àbúrú ọmọ tó fi ìdí aláàbò ọlọ́run wọn kan máa ń gbélé ìlú bẹ́ẹ̀ ni wọn pa ẹyí sábà ń pẹ̀lú jésù ní sọ́mà ìgbẹ̀yìn sọ́mà ilé ayé tí ó padà sọkalẹ̀ níbẹ̀rẹ̀ ayé. Àmá nínú bíbélì náà, nínú àwọn tí wọ́n kọ ìtàn rọ́kalẹ̀ ń bẹ̀, wọ́n nígbà tí wọ́n kan Jésù mágbẹ̀lẹ̀ tí ó wí, Hélì, Hélì, Hélì, Allah, Allah, Allah, lẹ́nu Allah, Allah, Allah, òwe olúwa ní ìjọsìn tó sún lódodo. nìkan mò ń sìn táǹkì ní èdè ibu ó súnmọ́ra wọn. so ọlọ́ọ̀bù ìtumọ̀ rẹ̀ ní àyìnbá àbúrò bí hàkì ẹni tí ìjọsìn tọ́sí lọ́dọ̀dọ̀ náà pè ní ọlọ́ tọ́ba bẹ́yìn lọ́wọ́ rẹ̀. àmọ́ aláàtẹ̀ ti ìdarí ọlọ́run lórí ẹ̀dá gbogbo pátá níbẹ̀ nínú ara tó kò sí nígbà tó bá bẹ̀rẹ̀ pé aláàfin ìyọ̀wó ló ti jẹ́ oríkì rẹ̀ ló mọ̀ sọ àbí tó bá bẹ̀rẹ̀ pé ọba ìlú kan ọba èkó pò ló ti jẹ́ oríkì rẹ̀ ló mọ̀ sọ ó mọ̀ sọ oríkì rẹ̀ nítorí jẹ́ lórúkọ níròyìn lágbára ní kàtá ó mọ̀ sọ

láàmà àbúdà kò sẹ́ni sí ìjọsìn tọ́jú lódodo ẹ̀rọ ìgbọ́dọ̀ má fi lódodo sí torí pé tó bá sọ pé kò sẹ́ni sí ìjọsìn tọ́jú àwọn tí wọ́n ti kan ní lẹ́yìn ọlọ́run wọ́n dán wọ́n ti tí wọ́n ti bí àwọn tí wọ́n ti rẹ̀ bí àwọn tí wọ́n ti màláíkà bí àwọn tí wọ́n ti àlùjọ̀nú bí àwọn tí wọ́n ti òkè àwọn tí wọ́n ti omi wọn náà wọ́n ti gbà kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí wọn àìní ìdára náà sí ìjọsìn tọ́ sí àmọ́ lódodo kò sẹ́ni tí ẹ̀sìn tọ́ sí lódodo àti àmọ́ torí ẹ̀ gbogbo táwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn ọ̀nà ìjẹmọ́ ìjọsìn tọ́ sí wọn lódodo láti jọ́sìn tọ́ sí kò sí ṣé ó ní odò ọ̀ṣun ni tí máa bẹ̀ ìrìnlẹ̀ sọ ni àbí òkè òkè sóbí tí ń bẹ̀ ń lọ ni tọ́ máa ju bọ́ọ̀bù kan sí méjì ìpẹ̀ àbí òkè mọ̀pó àbí òkè ìdí ẹrẹ́rẹ́ àbí òkè mọ́nté everest tó ga jù lẹ́yìn tọ́bá ju bọ́ǹbù kan sí jẹ̀mọ́ ló di pẹ̀tẹ́lẹ̀ kí àwọn èèyàn èèyàn wé nígbà tí tọ́ sí lòdòdó nínú àwọn ànábì ọlọ́run ìsá ni táàpè ní jésù ìjọ ti ọ̀tọ́kì wọ́n bí bá ṣe bí wa ni wọ́n bí bá ṣe bí wa ni bá ṣe jáde lábẹ́ ìyá wa bẹ́ẹ̀ náà ni ìsá àlè ìsàlátù wọ̀sálàmù lòun jáde lábẹ́ ìyá rẹ̀ tó jẹ́ Mariamu gbogbo àwọn tí wọ́n kọ̀tàn nínú bíbélì kò sí kan tó sọ pé dáàsọ yóò nílẹ̀ wọ́n bí náà yìí wọ́n ní Jesus son of Mary Mary ló bí torí ẹ̀ báwo lè jẹ́ ìṣúwá tọ́sí ilé ìlú àwọn tán ti ṣọ̀gbé àwọn tán ti ègún jẹ̀mọ́ kò sí kan tí ìjọsìn tọ́sí lódodo nínú gbogbo tọ́lọ̀ ọba dá àfi Allah subhanahu wa ta'ala òun nìkan náà ni. la ma'buda bi haqqin illa hu lahul mulku kullu ọlọ́run ní gbogbo kápá gbogbo ọlá òun lẹ́nu wà láwọn olùríyà káfí ìjọsìn fún lódodo kò sẹ́ni tó ní Allah subhanahu wa ta'ala ni. torí ẹ̀ ló la ilaha illa Allah gbólóhùn tó tóbi òun ló pẹ́lẹ́ jù lórí ahán òun ló ti tóbi jù lórí òṣùwọ̀n mo fi ní àwọn orúkọ tó pọ̀ nínú ẹ̀ wọ́n máa pè ní alikẹ́lùmọ́tú àtọ́jìlá alikẹ́lùmọ́tú àtọ́jìlá nínú ẹ̀ wọ́n máa pè ní kẹlùmọ́tú tọ̀hìd gbólóhùn tọ̀hìd gbólóhùn sí ọlọ́run ọba lọ́kàn ṣoṣo onígbólóhùn yẹn láìláha ìlọ̀lọ́ òun náà ní gbólóhùn yìí wọ́n máa pè ní kẹ́lìmọ́tò dìínẹ́ẹ̀ gbólóhùn ìgbàgbọ́ ni ẹnikẹ́ni tí ò bá ti fi gbólóhùn rílẹ̀ kìí ṣe onígbàgbọ́ láìláha ìmọ̀gbọ́ torí ìdílé yìí gbólóhùn yìí òun náà ni àwọn ìlú wà àwọn wájú bí náà kó lè bùkánná gbogbo tí yàrá níyàn ó ní kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí yàrá kọ́kọ́ ìmọ̀ tí yàrá kọ́kọ́ ní òun náà ni bí bá ń bẹ tó jọ́rọ̀ èèyàn léèyàn lórí lákọ̀ọ́kọ́ tó jọ́rọ̀ èèyàn in tó jọ́rọ̀ ilé gbogbo ẹni bá ti bàlágà láìláha ìgbàgbà òní torí yẹlé ọlọ́ọ̀dá ilé ayé lórí láìláha ìgbàgbà ọlọ́ọ̀dá sọ́nà ó dá ilẹ̀ lórí láìláha ìgbàgbà ó dá ọmọ ènìyàn lórí ó dá àwọn ẹranko àwọn lórí àwọn ànábì ọlọ́run àlẹ́

tí ọmọ ènìyàn gbọ́dọ̀ mọ̀ òun náà ilẹ̀ ilẹ̀ ìgbàgbà tó lè bèrè ọlọ́rọ̀ Allah subhanahu wa ta'ala dhalikum Allahu rabbukum ọlọ́rọ̀ ní owó ọlọ́wọ̀ bá yí Allah subhanahu wa ta'ala la ilaha illa hu kò sẹ́ni tí kẹfì tọ́sílẹ̀ àti Allah khaliqu kulli shay ọlọ́rọ̀ dá gbogbo nǹkan fàádùn bẹ́ẹ̀ ọlọ́rọ̀ ẹjọ́ sì fún wọn lọ́wọ́ wọn wà ní akọ́lẹ̀ ṣe wọ̀kíyìn ọlọ́run ní òun ọlọ́run ọba òun dìrò òun jẹ́ fún gbogbo nǹkan láàtún ní kú ní àbùsọ́rọ̀ gbogbo ojú láyé wọn ò lè rí ọlọ́run òun ní bẹ́rẹ̀ kú lábùsọ́rọ̀ ọwọ́n lẹ́sí ìpínlẹ̀ kàbí ọlọ́run lórí gbogbo ẹ̀dá ọba láàánú ọba tó rí gbogbo nǹkan òun náà ní àlọ́ jẹ́mà tó láti gbọ́n kò sẹ́ni tí ìjọ fi tọ́ sí lódodo àfi àlọ́ àwọn ẹlòmíì látara ìmọ̀ kan wọ́n ní la ilaha illallah òun náà ni kò sẹ́ni tó dá nǹkan àti Allah ìtumọ̀ ẹ̀kọ́ àìlèmí wọ́n ní la ilaha illallah òun náà ni pé ọba bí ọlọ́run kò sí eléyìí náà ìsọkúsọ ni lóòótọ́ ọba bí ọlọ́run kò sí nínú èèyàn náà àmọ́ ìtumọ̀ la ilaha illallah kọ́ ìtumọ̀ la ilaha illallah kọ́ ìtumọ̀ la ilaha illallah òun náà ni pé kò sẹ́ni tí ìjọsìn anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní kúlò mọ̀ olóògùn yóò lágbára ní fífẹ́rọ̀ ó ní gbogbo ọmọ tó bá wáyé ó wá ní oúnjẹ ní la ilaha illallah gbogbo ọmọ tó bá wáyé ẹni ilẹ̀ kó bí mùsùlùmí ló bí ní kẹfìrí ló bí ní wọ́n mú la ilaha wáyé lẹ́nu pé kò sẹ́ni ìjọ ti tọ́ sí lódodo àfi Allah subhanahu wa ta'ala nìkan. Wọ́n ní bàbá wa wọ́n أو يمجسانه أو ينصرانه أو يمجسانه àwọn òbí rẹ̀ ni wọ́n wá sí lọ́nà ìlànà tí wọ́n rí orí ẹ̀ lọ́dọ̀ pé anu òbí a máa fa sábà bí anu ọmọ ìmọ̀nà òbí a máa fa sábà bí ìmọ̀nà ọmọ gbogbo ọmọ tó wáyé pátá wọ́n wáyé gẹ́gẹ́ bí alìmọ̀wáṣẹ́ ìgbòho láti wá fi ìjọsìn fún ọlọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo ọba tí ìjọsìn tọ́ sí ọlọ́run ọba yìí òun náà ní tábà wáyé lẹ́nu kò sẹ́ni tó ń fún ọlọ́run níjọsìn lọ́tọ̀ tó ṣojú bí ọlọ́run mùsùlùmí lọ. torí ẹ̀ ló dájú pé bàbá nínú àwọn mùsùlùmí náà àwọn tí wọ́n bá ìwà ìmọ̀ kan tó fi bọ́ lọ́run lò nínú ìròyìn ọlọ́run nínú ẹ̀tọ́ tọ́lọ́run bá sáàkùn ọlọ́run ẹ̀tọ́ ìjọsìn tàbá ní nínú wa tó bá wá fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run aláàbò àánà òwò àtàlá àwọn mùsùlùmí àrídákẹ́ àmà ṣe rọ́tò fún ni front and back up and down pẹ̀lú kò sí mẹ́sì islam torí ẹ̀ táàbà sọ nípa dúà ọlọ́run àmà dájú ẹ̀kọ́ táàbà sọ nípa ìrànlọ́wọ́ ọlọ́run àmà wọlọ sọ́dọ̀ rẹ̀ táàbà sọ nípa ìdáàbòbò àlẹ́sẹ̀ àdáwọn ẹ̀sẹ̀ ráàtà ọlọ́run àmà wá ìṣọlọsọ́dọ̀ ẹ̀ ọlọ́run àmà wá ìkúnlọ́wọ́ àtàáwùdù ọ̀dọ̀ ọlọ́run àti máa ṣe ọ̀dọ̀ ọlọ́run àti máa wà bẹ́ẹ̀ náà ní ẹ̀lú ka búra ká jẹ́jẹ́ ọlọ́run àmọ́ fi orúkọ rẹ̀ búra fi orúkọ rẹ̀ jẹ́jẹ́ àìsàn pé mo fi ìyá mi búra mo fi bàbá mi búra àìsàn bẹ́ẹ̀ kí làmọ́ sọ mo fi àgbọ́rọ̀ mo fi búra mo fi ọlọ́run ọba mo fi búra mo tí ẹ̀mí bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra mo fi ẹni tí ó dá gbogbo nǹkan mo fi búra. قل لا تحلفوا بآبائكم ومن كان حالفا فليحلف الله أو ليصمت قل يا ما بورا pẹ̀lú kíni pẹ̀lú orúkọ àwọn bàbá ńlá bàbá yín ẹ má búra pẹ̀lú àwọn lálẹ́ yìí ẹ má búra pẹ̀lú wọn ẹnikẹ́ni tó bá búra nínú orúkọ búra pẹ̀lú ọlọ́ọ̀bà náà subhanahu wa ta'ala tó ní pé ìbúra ìjọsìn ni ọlọ́run nìkan là máa fi ìjọsìn fún jàmáà mùsùlùmí gbogbo tá a bá ti ń pè ní ìjọsìn pátá لا يستشق وحيد الله الدكتور رحمه الله تعالى قل على العبادة اسم جعل لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأعمال الظاهرة والباطنة ṣùgbọ́n pé ní ìjọsìn òun ni orúkọ òun ni ọ̀rọ̀ ni ìṣe ni tọ́lọ̀ ń fẹ́ tó sì yọrú sí ìtàpé ní ìjọsìn ni kò fẹ́ ń tá àmá torí rẹ̀ sí àṣìkàmbà ààrẹ jẹ́ kan nínú ẹ̀ èrò jẹ́ kan nínú ẹ̀ káàkiri dáadáa tó bí wa ìjọsìn ni a torí ọlọ́run ṣe rí bẹ́ẹ̀ ni torí ẹ máa wo òbí ni ẹni tó bí ni kò lẹ́tọ̀ọ́ kọ́ mọ kó ṣe dáadáa sí àmọ́ tó máa bá wo tó ń tọ́ lọ́run yóò ṣe dáadáa sí bẹ̀rẹ̀ òbí tó bímọ tí ò tọ́ ó bímọ kò wé ó bímọ kò kọ́ lẹ́kọ̀ọ́ ó bímọ kò fún mímọ̀ ó bímọ kò tọ́ sọ́nà ó bímọ kò ṣe ojúṣe òbí lórí ọmọ bàbá gbèsè àgáyé á sọ wípé ọmọ ìlú kan ó kò bí ẹ̀sìn àmọ́ nínú òfin ọlọ́run kò tó bẹ́ẹ̀ ọlọ́run ọkọ́dọ̀ rọ́bùkà ajá tí agbójó ilẹ̀ ìyá ọdún ìwà ilẹ̀ ní ẹ̀sàdà ọlọ́run lóòrùn ti ṣe ní òfin òun ti ṣe ní ìlànà òun bẹ lákọsílẹ̀ ọlọ́run ọlọ́run alẹ̀ tí agbójó ilẹ̀ ìyá a gbọ́dọ̀ sí ẹni kankan àti ọgbọ́n ọlọ́run kan ṣoṣo kò lágbọ́dọ̀ fi ọdún ìwà ilẹ̀ ní ẹ̀sàdà dáṣídáadáa táwọn òjò wọ́n jẹ́ mùsùlùmí kí ẹ ṣe mùsùlùmí wọ́n dá léèyàn wọ́n dá lábúlé ẹ̀dá òbí wa nìkan náà lá á sì dáadáa sí òbí wa onígbọ́nà ń pa wọ́n láṣẹ. Fúnlé ìjọba mùsùlùmí gbogbo tá a pè ní ìjọsìn pátá ìṣẹ́ tá a máa fi wípé àfi ọ̀gbọ́n lára rẹ̀ onílẹ̀ ìjọba kùn lágbára ní ayégbára lẹ́nìkankan àfi ọ̀gbọ́n ọlọ́run ọmọ yẹn tẹ́wọ́ kẹ́ ọlọ́run ẹnikẹ́ni tó bá gbára ní òun ọlọ́run lọ́kàn ṣoṣo ọlọ́run ètò nínú ẹ̀ ìlẹ̀ àjákùnwà ìpáyọ ọkàn táàfi ṣe tọ́lọ́wọ́ bá fẹ́ táàfi jẹ́ tọ́lọ́wọ́ bá sí ìfẹ́ ọlọ́run ọba yẹ tẹ́kí láà ìdí aláwọ̀ mọ̀kọ̀rọ̀jà èyí bá páyọ ọlọ́run lọ́kàn ẹ̀ tó tẹ̀lé àti ọlọ́run ọlọ́run ló wọ́n la wọn lọ́kù bọ́lá bá dí ọlọ́run sí òyìnbó ìmọ̀lẹ́bí ya mọ́ta ní ìtàlákù ọ̀fẹ́lẹ̀ àti àwọn mùsùlùmí tí wọ́n gbà nígbà náà nígbà tí faraon pẹ̀mẹ́lẹ́ yìí àwọn agbódègbà faraon àwọn sójà rẹ̀ lọ́bẹ̀rẹ̀ sí ní dáná bí wa mọ́ta ọjọ́ náà ní ilé jáde wọ́n lé wọn wọ́n lé wọn láti pa wọ́n àwọn alábì mọ́ta wá ń sáàbọ̀ àtàwọn mùsùlùmí lórí gbogbo pẹ̀lú ìlànà ìlànà ìlànà wọn bá sá sá sá sá wọn sá dé ìkílẹ̀ pẹ̀lú kò sí ọ̀nà àgbàtà ní ìgbàgbọ́. Abọ́láwé Musa ní ìsọ́láṣù Bọ̀sálàm, òǹtọ́nà ló pa láṣẹ tó tètè lúlẹ̀. Tá a bá ti tẹ̀ láti ọlọ́run, ọlọ́run ó dá Buhari Musa sí lẹ́rù. Kí làwọn jàmọ́ rẹ̀ sọ? Àwọn jàmọ́ rẹ̀ ní láìla gbọ́dọ̀ kú. Ọmọ àti dídí òsì mú mọ̀ fún wa. Tọ́lá sì mú ọgọ́ mú pa wá ní. Adájọ́ àwọn Musa ní ẹ̀kọ́ kan Ọlọ́run bá mi bẹ pẹ̀lú òun ní ìwà mẹ́rin. Jàmọ́, àwọn fìràwọ́n náà sì rí nígbà kò ní pé wọ́n mú ọkẹ́ máa pa wọ́n ọlọ́run ti làwọn fún anábíwá mọ́tà àlè ìsàlátù wọ́sálàmù ọlọ́run wọ́n mú bá ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ tó ti ná ọdọ̀ ogun ó sì là sí méjì jẹ̀mọ́ bí pẹ́ńkẹ́ni bá ń ti ọlọ́run lọ́kàn ṣoṣo tí ò bá ọlọ́run wá orogún ọlọ́run mọ̀ ní kẹ́ gbára ní ànábìbí yàrá dábà kó mú lọ kàmá yàrá tó kó tọ́ yìí. ọlọ́run ó mọ pèsè fún yín bó ṣe ń pèsè fún ẹyẹ ẹyẹ tí ò lọ́dún ẹyẹ tí ò lápá ẹsìmẹ́ẹ̀tì ẹyẹ tí ò ládéhùn ẹyẹ tí ò tajà ẹyẹ tí ò rájà ó ti jẹ ó ti mú ó ti kọ́lé ó ti gbé ń wálé fáwọn ọmọ rẹ̀ àbẹ́bùsọ̀nà ọlọ́run àlèmùsọ̀nà ó ti dábàá gbára lọ́lọ́run á sì wọlé padà òdìjọ torí ẹ̀ lórí ńlá ilẹ̀ ìlọ́gbọ́ òun náà ni àwọ̀lù dáàbà tó ti ṣe òun náà ni gbogbo gbogbo àwọn ọlọ́gbọ́n ọlọ́run pátápátá láì sí ẹ̀yà sí ọgbẹ̀ni ádámà àlẹ́ ìsọ̀lá tó wọ̀sálàm títí lórí àlẹ́gbẹ̀wà muhammad sallallahu alayhi wa sallam títí gbogbo wọn pẹ̀lú sí láìláha ìlọ́gbọ́ torí ẹ̀ èyí tó pé pẹ̀tọ́lọ̀ ọ̀rọ̀ sí mọ̀lẹ́bí rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo kì lórí láìláha ìlọ́gbọ́ ìtọ́lọ̀ ọ̀rọ̀ sí lórí àwọn náà lè gbógun ti orílẹ̀ ìlà ìlà lọ́gbọ̀n anábíwá ibrahim aleyhisalatu wasalam bàbá rẹ̀ orí wọn rí lọ́mọ burúkú wọn rí lọ́mọ àlè wọn rí lọ́mọ ọ̀sán wọn rí ẹgbẹ́ ni àmọ́ pẹ̀lú anábí sí ni ìbẹ̀rí ẹ̀mọ́ látara kí ni láà kò sí ẹni tí ìjọsìn bá sílẹ̀ pẹ̀lú àti àlá jẹ̀mọ́ èyí ni wọ́n tún gbogbo tó bá pẹ̀lú ẹni àpá tó ń ṣe wá àti báwọn ènìyàn tó lọ rẹ̀ sọ̀rọ̀ náà táwọn yorùbá bí gbogbo ti rẹ̀ lórí tó ń sọ yẹ tó ń sọ wò kí wọ́n báyìí bí bu ẹni lá ìlàhà ìlàlá yẹ́yẹ̀ dáadáa àwọn ìjọ kan kò ní jẹ̀mọ́ tẹ̀lé yìí láti tó kò sí tí wọ́n wọ̀rẹ̀ láìra ilẹ̀ láàrùn àwọn òbí ẹ̀gbọ́n ní tètè mú kúrẹ̀ sílẹ̀ mo gbọ́ ní tètè mú kúrẹ̀ sílẹ̀ ìtàwọn ọmọ mo lẹ́rẹ̀ tó fi bí àwọn òbí rẹ̀ ìgbàgbọ́ ìṣẹ́lẹ̀ wípé ọlọ́run nìkan ló dá sánmọ̀ ló dá ilẹ̀ ló dé èèyàn ló dókè ẹ̀dákùn ẹ̀dẹ́yẹ̀ ògbìyànwà ìjẹ́nà ògbìyànwà ìjẹ́nà torípọ́lọ̀ ti dá ilé ìgbọ̀n lára kágbàgbọ́n lọ ló dá gbogbo nǹkan àdámọ́ni àdàkídàtú àdìgbìyà ọlọ́run dámú wa lára ní pípẹ́ tí ò gbówáyé kágbà ìpọ́lọ̀ ló dágbà ló dáwò àwọn tó ń jẹ́ kékeré àwọn kìrìsìtẹ́nì wọ́n gbà bẹ́ẹ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n gbà bẹ́ẹ̀ kódà lèmi náà tó ń sọ pé kò sọ ọlọ́run lórí ọkàn rẹ̀ ó gbà pé ọlọ́run bẹ òun ló dágbà òun dáwò tó tó bá láǹfààní jàmá táwọn amúyẹgbẹ́ bí ìlànà táwọn fi àwọn èèyàn sí tọ́lọ́ ti gbé àwọn àlábìsì àlẹ́ كلمة التوحيد لا إله إلا الله olóògbé àmẹ́bí kúrò ní ìlú mọ́ká tó sọ ní ara ìlú mọ̀dínà olófàá tó fi kan lẹ́yìn olófàá tó fi bó lápá olófàá tó fi pa àwọn tí wọ́n pa nínú àmọ́lẹ́yà lẹ́gbẹ̀wà muhammad sallallahu alayhi wa sallam mọ́lẹ̀ olóòlẹ́ ìlànà ìlànà olófàá tó fi ju ibrahim alayhi tó fi mú tó fi jù sínú òkun kí ẹja ọ̀bọ̀kú ẹja wéèlì ó ti gbéjẹ. Àdájúwa ló wà ní ìsọ́látí wọ sọ́lám, òun ló fa tọ́fí yẹ̀yẹ́ rẹ̀, tọ́fí jù lókò, gbogbo àwọn àdájọ́ ọlọ́pàá pátá ni wọ́n kẹ̀gbẹ̀ ni wọ́n káàbùkù ni wọ́n kọ ìparí àti ìyà lórí láìláha ẹgbẹ̀mọ́. Péjìrì, òun náà ní dáwọ́ àkọ́kọ́ tí àwọn àdájọ́ ọlọ́run àlẹ́yìn sọ́látí wọ sọ́lám. Torí ẹ̀, láìláha ẹgbẹ̀mọ́ ayatul kursi ọlọ́run aláàbù òun ọlọ́run ọba ìtumọ̀ aláà òun ìlà ìlàhà ìlàhù ẹni tí ìjọsìn tọ́ sí lódodo lóhùn nìkan òun ni ẹni tí ìjọsìn tọ́ tẹ́lẹ̀ mí lódodo àti aláà òun ìtumọ̀ aláà tí wọ́n lè bí ìlọ́wọ́ rẹ̀ kí ìtumọ̀ aláà láàrín ìlàhà ìlàhà òun ìtumọ̀ rẹ̀ láàrín ìlàhà ìlàhù ẹni tí ìjọsìn tọ́ sí

ọlọ́run ní àwọn orúkọ tó rẹ̀ òun náà lówó ní pàdùrú òun bí hà ọlọ́run ká pọ̀ òun pẹ̀lú àwọn orúkọ ọlọ́run ìyànjẹ orúkọ nìkan kan nígbà kùrùhánì láti òkè délẹ̀ dáàmọ́ pé nígbà ìṣòro nígbà ìjẹkù dáàmọ́ wá ìrànlọ́wọ́ ìgbáralé àforúkọ rẹ̀ torí ẹ̀ láti máa sọ fáwọn mùsùlùmí ti kò yé nínú àwọn gòláàtò sùfíyà àwọn tí wọ́n kọjá lọ níbi ìlànà súfí tí wọ́n máa korúkọ muhammad sallallahu alaihi wa sallam jama mùsùlùmí ẹ̀rẹ́ lẹ́nu orí súnfí súnfí ti ó ti dorí ẹ̀rú àdábìlẹ̀ ní ìlú bẹ́ẹ̀ni mọ̀ rí àwọn kan lé nínú àwọn ajá mùdúrú àjẹ́bí tí ẹ̀ sọ pé mùdúrú náà lẹ́bí ìtàwọn subhanallah ọ̀rọ̀ tó wù ó wá fẹ́lẹ́ lórí ahọ́n rẹ̀ ẹ̀rẹ́ lè nínú àwọn ọ̀dọ̀ níkà yóò gbé fọ́tò ṣéhù sílé rẹ̀ tí ó mọ̀ kí ni dájú kọ́ àbọ́mí ó gbé fọ́tò ṣéhù sí dáyà gbogbo tó bá lọ jẹ̀mọ́ kò sí yàtọ̀ láàrin ẹni tó gbé fọ́tò ìṣòwò tó báyà àti ẹni tó di kúrọ́ọ̀sì káàkiri ìgbẹ̀kan náà jọ nìyí ọlọ́run ọmọ yóò ṣe wípé bọ̀ lọ́wọ́ فقد حرم الله عليه الجنة ومواه النار وما للظالمين بالأنصار ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá fi lè gbóhùn ọlọ́run bá wá orogún tó sì kàn mí lẹ́yìn ọlọ́run àbó ètò ìjọba ìpapọ̀ mọ́ náà àbó tí ẹ̀sìn kan náà kò sí ọlọ́run irú wọn ní yọ bàbá ní bọ́ lẹ́yìn náà ní àbọ̀ gbogbo ẹni bá kú lé nílé ọlọ́run ní kò sí tó gbà wọlé tí ó náà kúrò nídìí lọ́lọ́ torí délé aláàbò láìlẹ̀ ìgbàhùn òun ni ṣẹ̀dẹ́rù àdìnàjà òun ni ọ̀nà ọ̀là òun ni ọ̀nà orí òun ni tí ó mú ọ̀rọ̀ jẹ́ náà abẹ́lẹ́ ọlọ́kùn sí ọ̀rọ̀ fún ọdẹ eléyìí jẹ́ òpó alákọ̀ọ́kọ́ òpó ìmọ̀ òpó àdìsọ́kàn nínú ayatul kùrùsí ẹlẹ́ẹ̀kejì ètò ìyá àtòkò ọlọ́run bá ní alìhájìlú alìkọ̀yún alìhájìlú alìkọ̀yún kí ni túmọ̀ rẹ̀ alìhájìlú ìtumọ̀ rẹ̀ orúkọ ọlọ́run bá ní méjèèjì yìí alìhájìlú ìgbóni hayat ọba ìṣẹ̀mí ó sì ní ìṣẹ̀mí ìtumọ̀ rẹ̀ alìháyàtú alìkàbíyà alàbàdíyà alàbàdíyà òun ni ìṣẹ̀mí tí kò gbẹ́kùn ìṣẹ̀mí tí kò ní àlà ọlọ́wọ́n bá ti ń bẹ nígbà tí kò tí mọ bẹ tí ò bẹ̀rẹ̀ ọlọ́run ti ń bẹ nígbà tí nǹkan ò tí mọ bẹ tí bíbẹ̀rẹ̀ ọlọ́run ò sì ní ìbẹ̀rẹ̀ àlìhàyàtù ọlọ́run ọlọ́run sì mọ bẹ náà mọ bẹ lọ nígbà n ti ń bẹ ò ní bẹ náà tí bíbẹ̀rẹ̀ ọlọ́run ò àyàtú àzàníyà àbàdíyà àmàdíyà oníbẹ fún ọlọ́run níbẹ ọlọ́run jama kò lọ́pin bẹ́ẹ̀ ni kò ní bẹ̀rẹ̀ onígbélé orúkọ méjèèjì yìí orúkọ ńlá ni ẹ sọ fún mi kí ló ń bẹ láyé tí òbí bẹ̀rẹ̀ kò sí kò sí tó ń bẹ tí òbí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí tó ń bẹ tí òbí bẹ̀rẹ̀ torí ọkàn àrùn máa balẹ̀ pé àṣì ọlọ́run mú alhamdulillah àṣì ọlọ́run sí wọ́n tó sì sọ̀gbé tí wọ́n kí sọ̀gbé ní bàbá bẹ́ẹ̀ni ọgbọ́ ọ̀yọ́ orí ti sọ̀gbé bàbá bàbá kan ló bí àwọn kan fi gúrú wọ̀nyẹn jẹ́ náà dàdọ̀ bàbá gúrú wọ̀nyẹn ní bàbá kò wá tán gbogbo tó bá ti ní ìpìlẹ̀ jẹ̀mọ́ ìṣẹ̀mí ẹ̀ ń gbà díẹ̀ الحياة ناقصة الحياة غير كاملة ìṣẹ̀mí tí ò lópin oníṣẹ̀mí rẹ̀ ló bá lu ẹgbẹ̀rún ọdún lẹ́yìn wọn yóò fi ṣàlùmọ̀ fún àìfẹ́ ní bá dára wọn náà bó dẹni ilé ọmọ ìṣẹ̀tú rẹ̀ kọ́bùrù bí ẹ̀ máa lo five million years ìjọ kan náà ló kù. ẹ máa rí Allah subhanahu wa ta'ala ọba tí ò ní kú ni ọba tó ń ṣẹ̀mí ni òun ló mú ìṣẹ̀mí tó pé ìṣẹ̀mí ọlọ́run ló pé kò sí nǹkan náà tó ń ṣẹ̀mí bí ọlọ́run sọ́nà nígbà ọlọ́run ti dáa lójú tẹ̀lé ọlọ́run tó dáa kò ṣẹ̀mí ọlọ́run wá dáa ó wá ń ṣẹ̀mí láti gbà lọ́sí ọ̀rẹ́ yìí tó bá wá yá yóò fàyà yóò kù ú wọ̀sánúà ìdá ìfàtàrà ìdá sàmáhù ìfàtàrà ọlọ́run ẹ̀dọ́kẹ́ ẹ̀mọ̀ nígbà tí sámà tí ó fàyà pẹ́ẹ́pẹ́ẹ́ القارية ما القارية وما أدراك ما القارية يوم تكون الناس كالمول وتكون الجبال كالإهن كالإهن يعني منقوش تمام سببوا عوان تهري ويزون دقوا تروا وين تهري والله دي كان يجبالي بيري تزوتهم تبلا يسمى عن حجو والله هو محمد صلى الله عليه وسلم إذا كما يجيتهم bó o tóbi tó lọ́nà náà máa ń o ní bẹ̀rẹ̀ o sì gbé kò tó yìí sí láyé mọ́ wọ́n ti nà wọ́n lànà ìṣètò àwọn tá a rán ẹ títí wọ́n gbógun tiẹ̀ ìròyìn yìí ń bẹ lára náà nípa tábà bí sọ̀rọ̀ ọ̀nà àyínà àyínà gbogbo àwọn àwọn tọ́lọ̀ owó yìí ń bẹ̀rù kúrò sáwọn ẹni rẹ̀ àwọn náà dà lẹ́nu kò fẹ́ kú èyí kú jàmbá torí ẹ̀ nínú àwọn ọ̀fọ̀lọ́kùnrin wà sí ìyanu ìrìnlẹ̀kùn wà ní ìyanu kúrò jù tààrà tààrà kòkòrò gbogbo táwọn tá ń bẹ́lẹ̀ ìjàmbá èyí sì pé ìdí next hundred years òtó súnmọ́ ní pọ̀pọ̀lọpọ̀ wà ní sílẹ̀ ìdí next hundred years ló súnmọ́ ní pọ̀pọ̀lọpọ̀ wà pẹ̀lú sílẹ̀ àbáyé tó pè wọ́n sọ ìbéèrè sẹ́nìkan ládùúgbò rẹ̀ tó lọ́wọ́ rẹ̀ ìwé àdúgbò dára yìí tó bá ń láti nọmba wọn bí nọmba láti mú lọ jẹrà tó tún gbèrò lójijì wá wá lọ káàkiri gbogbo síìtì rẹ̀ jẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lánàá gbogbo ayélujára kọ̀dùmáàtù àwọn tí wọ́n kọ́ ní ti lọ nígbà lánàá ibi lọ sọ́nà tó lè wọ̀ ní kú jẹ̀mọ́ àwọn àtọ̀wọ̀ hánà òwúrọ̀ tàlá nìkan òun lọ́ba àṣẹ yìí ìṣẹ̀mí gẹ́gẹ́ ọlọ́run ló ní ọlọ́run ló ní orí ẹ̀ ọba tí kìí kú òun ẹ̀rẹ́ àmọ́ ọba tí ò ní kú òun àmọ́ òun ló ní ìṣẹ̀mí ọlọ́run wà tẹ̀wá kẹ́lì ayàrá ìhàyè lẹ́bí láyàwó alihamdulilayi kọ́lọ́ tá ń fi tó òun sí olóòlùwẹ̀ wa lóṣù. ìgbédè rẹ̀ sì láyé lẹ́nu tí ọ̀tọ̀ sí ọgbà lọ láti wọn dáadáa àwọn tó ti kú yìí àwọn òkú èyí tí ò tí ì kú ó ń bọ̀ wá kú. àdọ́dúnwà yìí tá a lè sọ́lá tó fẹ́lẹ̀ káàpẹ̀ ní jésù kò tí ì kú ó ń bọ̀ wá kú. bẹ́ẹ̀ ó ń bọ̀ wá kú gbàgbọ́ ìsìlámù nìyẹn. bóyá ẹgbẹ́ nínú ìlànà àwọn kìrìsìtẹ́nì àwọn ló kú ó dìde ókè tẹ́bàjẹ̀gbà kó tẹ̀lú kú ó dìde ẹ kọ́kọ́ fi ó dìde lẹ̀ ó kú àbí òkú tó bá ti kọ́kọ́ kú kò lè jọ lọ́wọ́ táàmù ẹ̀sùn kò lè jẹ táàmù ẹ̀sùn bá àbí kú kò lè jẹ táàmù wọn àwọn ọlọ́sọ́bẹ̀ tó bá ti kọ́kọ́ nírò ìlú kúkú sí pàtàkì ìbáta kò sí kì í ṣe táàmù ẹ̀sùn táàmù wọn àwọn ọlọ́sọ́bẹ̀ Allah subhanahu wa ta'ala ọba tí òyìnbó kúrò ikú kìí ṣe ìrìn ọlọ́ ẹ̀rí àlùmọ́ọ̀jù ìsífàtù gíní àdínú àwọn èrè sífàtù sẹ̀líyà nínú àwọn orin tọ́lọ̀ gbágbóró lọ́rọ̀ rẹ̀ kìí ṣe ìrìn ọlọ́ torí ẹ̀ tọ́lọ̀ bá tó èrè kan nílé fún rẹ̀ tó táyé lè ṣe jẹ́ ìdàkejì rẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ tó bá ní pé ìdàkejì kan lòun jẹ́ ìdàkejì kan òun ò jẹ́ àbúrò jẹ́ kankan mọ́ pé ìdàkejì rẹ̀ ló jẹ́ lára ọ̀rọ̀ náà torí ẹ̀ anábìyà Muhammad sallallahu alaihi wasallam tó bá di ní òru lára tí wọ́n fi gbẹ lọ́wọ́ bá nìyẹn àtàrúkọ náà alhayyu alladhi la yamut ó ń bèè lọ́wọ́ olúwa mi ọba àfẹ̀mí ọba tí ò lè ní kú láíláí gbogbo dáàbò ìwé tó parẹ́ yóò parẹ́ o ọba lókàn kò tí ò ní dá bàbá wa yá bàbá rẹ̀ láyé nígbà díẹ̀ bàbá náà bàbá rẹ̀ ńkọ́ bàbá náà bàbá rẹ̀ ńkọ́ bàbá rẹ̀ mẹ́wàá tó fi kọ́ àwọn ọjà ó ti pọ̀ ádámà ní ìsàlátù ọ̀sán òun dà ó jà kọ́kọ́ ọmọ nìyẹn ó ti pọ̀ torí ilé yìí ọlọ́run nìkan olọba tí ọba tí kò wú kú ọmọ ṣùgbọ́n wa ta'ala ọba àfẹ́lẹ́ mi alẹ́kọ̀ọ́ yúùmù alẹ́kọ̀ọ́ yúùmù kọ̀ yúùmù láti jẹ kọ́mà yàkúrò òun tó wá kọjúùmù àlùkúrò fẹ̀rúùlù òun tó wá rẹ̀ alùkọjù ọba tó dájú ọba tí ò fara sí kankan ọba tí ò wárà lẹ́rẹ̀ kankan ọba tí ò bùkátà kankan lẹ́rẹ̀ kankan ọba tí gbogbo tó ń fẹ̀ tó ń jẹ pátá òun náà fara sí òun fara sí kankan ó ní túmọ̀ alùkọjù àwọn ìdá àmúwà ìdá ló tọ́ fún ìgbà ẹ̀dá nígbà náà wọ́n fẹ́ dé ibi táwọn kan tí wọ́n bọ̀ ẹ́ nígbà wọ́n fẹ́ fi títí orílẹ̀ wọ́n ní bíbọ́ sọ orílẹ̀ èdè ibi kan bẹ́ẹ̀ táwọn olóṣà máa fi lọ jọ́kì wọ́n ní ẹgbẹ́ jẹ́ ẹgbẹ́ jẹ́ ẹgbẹ́ jẹ́ ẹgbẹ́ kan kìí jẹ́ orílẹ̀-èdè ó ti gbajúgbé àdájúwà ìkọ̀rọ̀ nínú alẹ́ ìtàlákùnrin ọ̀pẹ̀lá ibi tí àwọn bàbá rẹ̀ àwọn aráàlú rẹ̀ wọ́n kó àwọn ọlọ́wọ́ ọba sí àwọn òṣà wọn sí nígbà tí wọ́n ti jáde wọ́n ti fi ọlú lọ wọ́n ti ṣe àjọwọ́ lọ òun àwọn ọbẹ̀ tí wọ́n mú àké wọ́n á rún gbogbo wọn lẹ́yìn ọkọ̀ ọ̀kan nínú wọn sára pé èyí tó wá tóbi jù tó jẹ́ ìlàáwọ̀ akíbar ọlọ́run àwọn tó tóbi jù aláìsí ẹ̀bùn sí ẹ̀kú wọ́n á fi àké lọ́rùn àbánà àbábọ̀ nígbà tí wọ́n dé ẹ̀mọ́ gbọ́ béèrè tí wọ́n béèrè wọ́n ní mọ́ fún aláhánà ní ayé àà tàlẹ̀ tó ṣe báyìí pẹ̀lú àwọn ọlọ́run ọba wa táwọn sí bí ẹ kẹsẹ̀ máa béèrè rẹ̀ tàlẹ̀ tó pìṣọ̀ ẹ̀ náà tàlẹ̀ tó accident ẹ̀ náà báyìí ẹnìkan ni á gbà tẹ ẹ lọ rẹ̀ àwọn ẹni ó kẹ́ lọ́mú wa gbà mú bọ̀ ìrìn ìgbà máa bẹ̀ pé wọ́n á bí pé ìwọ̀ ìgbà tí wọ́n lọ sí láìpẹ́ náà lọ́ọ̀bà wọn ẹlẹ́rí ìsàlógún ìkẹ́rù rẹ̀ ti kú ìlú kọ́ lè máa bi ẹbí àwọn ọlọ́run bá yín tó bá yẹ kí wọ́n lágbára àti ìṣòro kí wọ́n sọ àbí wọ́n ní àwọn ìbẹ̀rẹ̀ ló gbọ́ ọlọ́run bá wa wọ́n lè sọ̀rọ̀ òun sí nínú tẹ́wàá ṣe tí ó lè ṣe ní àǹfààní tó lè kó ìjọba yìí ó kì í lásùn pẹ̀lú ọ̀tá àgùn nígbà tó lè máa ṣí ọ̀rọ̀ yìí pẹ̀lú tẹ́ ìṣe ìṣe lọ́gbọ̀ jàmá jàmọ́jà àtàrà wa jẹ ìwọ mùsùlùmí àti wọ́n bá ní ìjọsìn ṣe láyé wọ́n mọ́ ipò sí ẹ̀sìn tó lè ṣe àti Islam Islam nìkan náà gbogbo ẹ̀sìn yòókù ẹ̀sìn èèyàn náà fún ìjọsìn kì í ṣe ọlọ́run èèyàn ni wọ́n fún ìjọsìn èsì ọlọ́run nínú ìsìláàmù ló ti fi ọlọ́run lọ́kàn tuntun torí ẹ̀ ọlọ́run bá àlùkọ ìṣòro ní ọba tó dá lórí ẹ̀rù ẹ̀rí ìròyìn orúkọ ọlọ́run méjèèjì yìí alìhẹ́yù alìkọ̀yù nínú ń lọ papọ̀ torí pé alìhẹ́yù ìtumọ̀ ẹni pé làwọn sìfáàtù kàmìlà gbogbo àwọn ìròyìn tó pé ọlọ́run lórí torí pé nínú ìbọ́lọ́run bá ń ṣe ẹ̀mí ìtumọ̀ ẹni pé òun náà ni àṣẹ kò lè gbọ́. Àbí ẹni tí ò bá tẹ̀ ní kò lè gbọ́. Ìtumọ̀ ẹni pé àìbọ̀sí ọba tó rí òun ni Allah tó rí gbogbo nǹkan. Torí pé ẹni tí ò bá tẹ̀ ní ẹni tó bá ti kú tó mọ́ gbọ́ ni. Kò lè gbọ́. Ẹni tó bá ti kú kò gbọ́ nǹkan kan mọ́. Ẹni tí ó bá ti kú kò rí nǹkan mọ́. Bẹ́ẹ̀ pé kò gbọ́ òun náà sì lè fọ́ọ̀rùn àbá Allah subhanahu wa ta'ala gbogbo àwọn èrò tó pé tó ń tọ́ka lórí ìṣẹ̀lú ilẹ̀ fún ọlọ́run ọlọ́run ìrògbò lórí àtẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀pẹ̀ ní owó tàwà lọ so ọlọ́run rí gbogbo nǹkan ó gbọ́ gbogbo nǹkan láì sí àyàfi ó ní kápá lórí gbogbo nǹkan gbogbo àwọn dáhùn yìí kò sí fún gbogbo ẹni tí ò bá ti ṣiṣẹ́ ní nínú ìròyìn ẹ̀bí ìlú òkú tí wọ́n jà òkú tí wọ́n jà nígbà tí èèyàn kú tán ọ̀nà àìrọ̀ ìrìkan jẹ́ gbérọ̀ ẹgbẹ́gbẹ̀rẹ̀ gbérọ̀ gbẹ́gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ìlàgbára kàkàtà àjílọ́ dé ìlú mọ̀sílùmí oyún tẹ́wàá ń bèèrè káàkiri báyìí ọ̀nà agbára yìí torí kò kú سوى الله سبحانه وتعالى القديم أولاد أمر على سبحانه وتعالى ابن قيم جزيه رحمه الله تعالى ومن هذا كان اسم الله العظم الذي إذا دعا به أجاب وإذا سئل به أعطى هو اسم الحي القيوم nínú kan ìlú ní kẹlẹ mọ̀dájú ẹ̀ ó ní orúkọ orúkọ ọlọ́run esmo láì àádọ́mù orúkọ ọlọ́run tó tóbi jù àti nínú àwọn orúkọ ọlọ́run tó tóbi jù òun náà ni alhayu àti alqayyum tó rá sí nígbà bá fi gbé bàbá ti pè ọlọ́run yóò dá ọlọ́run bàbá ti tọrọ ọdún lọ́wọ́ rẹ̀ yóò fi yíra lọ́wọ́ òun náà ní gbélé òun náà ní orúkọ alihajju alqayyum torí ẹ̀ tọ́nà máa fún wa lọ́kùnrin tá a ti lè lọ́kùnrin abdulhaj àti abdulqayyum lára orúkọ tá a mọ̀ sọ wọn nìyẹn anábìyàn muhammad sallallahu alayhi wa sallam orí abul asma indallah abdullahi abdulrahman àwọn orúkọ tọ́nà ọba nífẹ̀ẹ́ jù òun náà ní abdullahi àti abdulrahman àwọn àfáà ni bẹ́ẹ̀ náà orúkọ ọlọ́run ló kù dáa bí alhaji abdulhaji abdulkadir abdulsalam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ ọlọ́run eléyìí jẹ́ òpó ẹlẹ́ẹ̀kejì nínú òpó mẹ́wàá tó bẹ nínú ayatul kursi ẹlẹ́ẹ̀kẹta ọlọ́bàdìlá tààkùdùhù sínàtò wàlànà láàtàkùdùhù sínàtò wàlànà ọlọ́ni ẹ̀rọ wọn ọlọ́run láàdá àkúdùgbò kò sí fún òun ọlọ́run síná tó ògbé òun ọlọ́run kìí tó ògbé ànúwà ògbé kìí mọ́lọ́run wà láàáná òun bẹ́ẹ̀ ni ọlọ́run bá kìí ṣe torí pé ìròyìn méjèèjì yìí ìròyìn kiri ìròyìn ìròyìn sọ́ọ̀lẹ̀ ìròyìn àìbò nìkan lọ́run káfíkà náà ẹ̀lárí òyìn méjì yìí ìròyìn tó jẹ́kọ́ mi ènìyàn pẹ́lẹ̀ ìdánù ìròyìn pípẹ́ ọmọ ènìyàn oníkọ́ máa tó pé ìròyìn pípẹ́ ọmọ ènìyàn oníkọ́ mi ènìyàn máa fi jẹmọ́ àmọ́ fún ọlọ́run ìròyìn àbùkù ni ọlọ́run ti gbà kúrò ọlọ́run lórí èèbé kìí mú wọ ọlọ́run bẹ́ẹ̀ ni oorun ká má ti sọ oorun súnsùn ọlọ́run bá kìí sùn النبي محمد صلى الله عليه وسلم يقول إن ربكم لا ينام إن الله وبعي لا ينام وما ذكي سنة ولا ينبغي له أن ينام ما ينقل تصي الله قال يسوع àdámà ògbé àdámà ògbé níyàn tó ògbé òdìgbé agbára wa ó ti wíjì agbára wa ó ti wíjì òye wa ó kwuru kúrú làákà ìwà ó kúrú ó sì wà bẹ́ẹ̀ àbúkúrú ó mọ̀ gbọ́ fínífíní ohun yìí lọ́mọ́ àmúmọ̀ gbọ́ fínífíní àmọ́ tó gbọ́ fínífíní ìdámánikó tó ń pẹ̀ jẹ̀mọ́ ó mọ̀ tẹ́tẹ̀fẹ́tẹ̀ ó mọ̀ tẹ́tẹ̀fẹ́tẹ̀ bẹ́ẹ̀ni bàbá máa sọ nǹkan mi ọ̀tọ̀ lẹ́jọ́ tí wọ́n rò bàbá máa ń wọ́n tẹ́ àti kọ̀lẹ́tì látàrí pé títí ní ìbàtí wọ́n gbà ẹ̀rọ àti wọ́n ti ló ẹ̀rọ àti ọjọ́ yẹ̀ bọ́pù ní ẹ̀rẹ̀ yẹ kan yóò mọ̀ ààrẹ ṣàdédé sùn àti lẹ́yìn a bá kò gbé ògbé géètì ní fún oorun jẹ̀mọ́ oorun gangan ní títà lẹ oorun gangan òun ni gbogbo ẹni bá fi ń pè gbé ẹni ní ìjẹ̀mọ́ kò gbọdọ̀ lọ sùn torí pé o ò lè sùn láì máa tó gbé àdámọ́ ni o ọlọ́run ti bẹ̀rẹ̀ oníkálukú ọlọ́run dáadáa ẹlẹ́gbẹ́ ìbẹ̀rẹ̀ máa ti jókòó báyìí ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rùmí bẹ tó bá ti lè keep short tó dákẹ́ ẹnu fún thirty minutes jẹ̀mọ́ iṣẹ́ pẹ̀lú bí wọ́n sùn. ẹ̀rùmí bẹ tó bá jẹ nǹkan láì ní ìyẹn wa kan lè tó bá ti mú nǹkan ó mú ẹ̀kọ́ báyìí ooru dénú wọ́n lè gbé gan níbi tó ti mú nǹkan ní tí wọ́n gbé tí wọ́n gbé lọ lúmi tó sì ní kí náà ẹ̀mí lọ́rùn bẹ́ẹ̀ jẹ̀mọ́. bẹ́ẹ̀ lọ méjì nìyí oorun títí ẹ̀ ó lè mọ́ pọ̀ ẹlòmíì ó lè pọ̀ àmọ́sẹ́ nìkan wà sí kí ìsọ tí èèyàn kan wà sí kí ìsọ jẹ̀mọ́ ẹni tá a bá rí títí bá wa ewé kan ń bẹ ewé bẹ tẹ́ ẹ bá lọ ẹtí kì í tó máa mú ó lè sùn fún tẹ̀kan. Èrè kò dọ̀rí ẹ̀mú ló sùn bẹ́ẹ̀. Ẹ lọ kíláàsì. Ìyẹn iye ó tọ́ wọn sùn rí. Wọ́n alẹ́ni kò ní sùn, wọ́n lẹ́kọ̀ọ́ sọ́dọ̀. Kò sẹ́jú kì í sùn. Torí àìsí àìsí bu àwọn àyàfi tó bá kọjá àlà lára dáadáa ìsìláàmù nìyẹn oòrùn látùn tí ó jẹ oòrùn tó ṣe dédé oòrùn wọ látùn tí ó jẹ oòrùn òpòrú oòrùn ọ̀dẹ̀ oòrùn wọ látùn tí ó jẹ oòrùn àgbègbè gbogbo ìsìláàmù sí okun ọlẹ́kùn arábíwa muhammad sallallahu alaihi wasallam tó ló fún wa ní ẹ̀kọ́ bá ṣe sùn oòrùn tó jẹ oòrùn ìwọ̀n tó wọ̀n sí arábìkọ wa lẹ́rẹ̀rẹ̀ wa lẹ́ jọba kíṣà ìfẹ́ká sùn jọba lẹ́rẹ̀rẹ̀ oòrùn tàbá jí tààfi tààjì lóru káfà yìí òun náà lẹ̀ láàrin òun náà ti pẹ́tọ̀ nígbà bá kí tààjì ìtàn táà kí má àsìkò díẹ̀ tó kù fún wa táàfi kí tí ó fi pé ẹ̀sọ̀ láti ọ̀ká inú ìgbìnà lọ àgbẹ̀tọ́ wá pè ní tán tó pè ní tán kó tó pé àti ilé tó fi ṣe nǹkan mọ̀ kásùnrún fẹ́rẹ̀ alájà máa fẹ̀gbẹ́ lélẹ̀ kì í ṣe ohun tí máa ń gbà lákàì yẹ́lẹ̀ kò nínú ẹ̀rọ kìlúyà òun tá a máa ń sùn nígbà tí òun bá yí àtàrí òun eré ìmọ̀ ń dáná àká ìpadà síbi tó ti bẹ̀rẹ̀ sí dáadáa títí máa ń lékún ààyè láyé ní àlàáfíà alábí sàlámà ọ̀rẹ́ àpínú arábìnrin ẹ̀ náà sun orí rẹ̀ ní ìlú China déètì kan bẹ wọ́n kàn bọ́ sí all offices all schools wọ́n gbọ́dọ̀ fi thirty minutes sílẹ̀ táwọn ẹ̀rọ tó ní jọ̀ọ́ nígbà tá a ti wà ìwé ìwé mọ́yà àmọ́ ti bẹ́ẹ̀ lè rú ọ̀yà ọ̀ọ́lẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ ìgbà ọgbọ́gbọ́n pé ọmọ ènìyàn pé lẹ́dàá oníkó máa tó gbé oníkó máa sọ nínú tó tọ́ka lórí ìkan ọlọ́run lábùkù ìgbèrè ọlọ́run oníkásọ́pọ̀ ọlọ́run sùn ọlọ́run tó gbé tí wọ́n bá wù nígbà tí wọ́n náà sùn tí wọ́n lè sọ pé ìṣẹ̀lẹ̀ wọ́n ní onímọ̀ gba ọwọ́ ọmọdé àwọn àgbàlagbà mọ́ sọ̀rọ̀ rẹ̀ ní láti ẹ̀dì para wọlé orú mọ́ gbàtàgbàlagbà náà bẹ́ẹ̀ ẹ̀dì máa wọ fídíò rẹ̀ lórí jùlọ lórí Facebook àgbàlagbà ní ó ti sùn lọ ajá rẹ̀ ó sì kíkì ẹnu ẹ̀ ó sì ńlá ẹnu ẹ̀ òdìgí ṣùgbọ́n tí ọmọ títí ìgbàdàn lẹ̀ kò sí àtọ́kùnrin àtọ́kùnrin àtọ́kùnrin àtọ́mọdé kò sí òṣùtọ̀ ìpínlẹ̀ àmọ́ àṣùrùhánà òbàdàlá kìí sùn nígbà táwọn bá sùn ààbò pé gbogbo tó ń jẹ́ títí wa a lè sọ tó ń sun wọ́n kí ló ṣe lòdì wọn nígbà táwọn bá ń pò gbé ìta bá ní a lè sọ pé báyìí báyìí báyìí ni mọ́ nígbàtà bá ti sùn lọ àmọ́ tó ń ṣẹlẹ̀ mọ́ káwà nípọ́lọ̀ mọ́ ń sùn ká nípọ́lọ̀ mọ́ ń tòògbé jẹ̀mọ́ àdájú pé yóò mọ̀ túbọ̀ ti pé nígbà ní ìta àbá ń pè òdúmọ̀ pàǹpẹ̀ ìwọ́n nìkan ṣùgbọ́n ní ìpọ̀ náà gbogbo ẹ̀dá pátá ló ń fi ọlọ́run ìdí ọlọ́run bá ti lára sí àwọn àwọn àwọn mùsùlùmí lágbàlá ayé wọ́n fi pé ìjọ abadíyà wọ́n fi pè wọ́n ní kékeré nù ẹgbẹ́ tó ń tẹ̀wọ́ bẹ̀rẹ̀ lápò ẹrú jẹ́ so wọ́n ní pé ìjọ abadíyà àwọn gbà ìgbọ́ ọlọ́wọ́ bá ń kó aná fún lára kan tó pè wọ́n kékeré nù àìríyìn oorun sísun ògbé pípẹ́ nínú tó tó àìsíyìn ọlọ́ba àgbáǹsọ àánà mú pàtàkì lọ́lọ́run ní ẹgbẹ́ àkọ́kọ́ sínú tó padà náà ọlọ́run ẹgbẹ́ ògbé mímú wọn ọlọ́run dépò ìfowó ọlọ́run ọba ló sùn ọba tí kì í sùn ní ọlọ́run yàmá torí ẹ̀rọ pé òun nìkan ló lágbára láti lè ṣe dàpọ̀ wa kéèyàn wá fi ọlọ́run ọba yìí lẹ̀ kó wá lọ mọ́ sí nǹkan méjì kó wá lọ sí ibi sàárè bàbá rẹ̀ tó ti kú àwọn òṣù ọ̀tọ̀ ní ògbé ọ̀tọ̀ ní oorun ọ̀tọ̀ ní ikú ẹni tó ń tògbé yóò mọ̀ gbọ́ fínífíní ìdajì làákàyè ìdajì òmùgan ni ẹni tó ti sùn òun tiẹ̀ ti gbò fún yẹ́yẹ́ ó ti gbò pátápátá 100% agò ni tẹ́lẹ̀ tó ti kú òun ló ti di agò kò mọ tó wúlò fún wọn jẹ̀mọ́ ọlọ́run ló wu òun ètò ògbé bẹ́ẹ̀ lòun òkín sùn ọba tó sì jọba àtẹ̀yìn ọba tí òun kú láéláé ni àwọn àfi ọlọ́run lẹ̀ àmọ́ wa pe Muhammad ẹ̀rá kò sẹ́ni ìrírà káyì àdẹ́bí mọ́mọ́ sàánù mi àdẹ́bí mọ́mọ́ gbàdúrà mi àdẹ́bí mọ́mọ́ dákun ṣẹ́tẹ̀ mi àdẹ́bí mọ́mọ́ fún mi lówó àdẹ́bí mọ́mọ́ ṣe báyìí mi gbogbo bá ń ṣe bẹ́ẹ̀ ti ṣe mùsùlùmí kẹfẹ́ nìyí wípé ẹ̀tọ́ ọlọ́run tó yẹ ká fún ọlọ́run à ń fún ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run ó dàbẹ̀dá gbó náà ni ẹ̀dá tó ọlọ́run nífẹ̀ẹ́ sí tó lọ́lá sí jù muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ kò sígbà láyé fẹ́rẹ́ yìí nílẹ̀ islam ká máa forúkọ nǹkan mí lẹ́yìn ọlọ́run allah subhanahu wa ta'ala jama nínú ẹni tí máa ń sùn àtẹ̀jí kì í sùn tàbí ẹ̀ká pè kò mọ̀ tàbí ẹ̀ká pè kò sọ wà ẹni tí kìí ṣòdì òun náà ni àwọn àpọ́nlé nípa lọ́dẹ ládùúgbò ìjọba tó bá bọ̀ tàbí aago mẹ́ta ẹ àwọn ọdẹ tó ń sọ yín ló tó mọ̀ pé ọlọ́run ló sọ wa o ọdẹ ó ti lọ ẹni náà máa jẹ́ kọ́mọ́nú ẹ kí lágbà yín fúnná èèyàn mi kò gbọdọ̀ mọ́ sùn kò gbọdọ̀ mọ́ sùn ògbó ògbọdọ̀ mọ́ mu èèyàn ni ríndìrí ìròyìn ọlọ́run Allah subhanahu wa ta'ala òun náà ni pé ọba tí kìí sùn tí kìí ṣe tó gbé òun náà ni Allah subhanahu wa ta'ala jama musulmi òkú ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run bá ní ẹgbẹ́ wọn kúrò bẹ́ẹ̀ mẹ́ta. ọlọ́rin làhùn máa fi sàmàwá ṣùgbọ́n wọn fi àrùn ọlọ́run wọn lọ́wọ́ bá òun lòun ni máa gbogbo nǹkan fi sàmàwá àti tí ń bẹnu gbogbo sámà méjèèjì pẹ̀lú àrùn màmá fi àrùn àti tí ń bẹnu ilẹ̀ méjèèjì ọlọ́run nínú tó kéré jù nínú ẹ̀dá ọlọ́run ló ń kà òun ni àwọn ọmọnìyàn àti tambolo àtẹ́ẹ̀rà àtẹ́ẹ̀rà ló ń kà àtẹ́ẹ̀rà jàmá mùsùlùmí kábọ́tí sàwọn kan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ̀hún dá táà tó wọn ló ń kà táà tó wọn níye torí ẹ̀ ọlọ́run náà lòun ní gbogbo ẹ̀ òun ló ní ti ń bẹ sámà sámà kìíní sámà kejì sámà kẹta sámà kẹrin sámà kẹfà sámà keje gbogbo tí ń bẹ bẹ ọlọ́run lòun ní alihamdulilah àdìrí ẹ̀sán kó dáadé tó sọ pé kò ní bẹ́ẹ̀ táwọn làwọn ni kódà táwọn òyìnbó tí wọ́n sọ wípé kò sí ọlọ́run ẹ̀táwọn oṣù wọn ní tọ̀bíyà ni wọ́n ní nature ni kí wọ́n pè nature nígbà pè nature yẹn o làwọn ń a ní Allah Allah wọ́n nature ni kini ni túnmọ̀ nature wọ́n ò fẹ́ fi Allah rinlẹ̀ pòun ló jẹ́ bẹ́ẹ̀ tó ní wọ́n gbogbo bẹ̀ ara wọn wọ́n wà nature ni nature àmọ́ àmì nínú wọn nìyí lásìkò tàbí ẹni lọ́pọ̀lọpọ̀ wọn náà orí wọn ti ọlọ́run bẹ ẹni tó dáwọn kìíní yìí tó ń bẹ fún ọlọ́run lòun ní gbogbo sánmà ló ní ilẹ̀ nínú tọ́lọ́run wá ní sánmà tó ní ilẹ̀ ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ òun náà ni alikálùkù òun ló dá wọn ló dá gbogbo tó ń bẹ sánmà ló dá sánmà àti tó ń bẹ sánmà ẹlẹ́ẹ̀kejì àtẹ̀gbìr ìṣàmójútó sánmà àti ilẹ̀ ọlọ́run ń ṣe méjì ọlọ́run kí sánmà kó rí bákan kí kìíní kan kó rí bákan ọlọ́run ní kàtà lórí ẹ̀ ẹwà àwọn dẹ̀dẹ̀ wúrẹ̀ nígbà wọn sọ pé gbogbo ní ayé oṣù rí yọ ẹ̀dá kò kí ẹ̀mọ́ fọwọ́ sọ̀rọ̀ lórí nǹkan tí tí ò ní kàtà lórí ẹ̀ àní ẹni gbé ẹ̀ láyé wọn ni sighting of immunity possible tí wọn lè rí oṣù tuntun Ramadan ẹ̀dá kò níbo níbo lẹ́wà gẹ́gẹ́ náà ẹ̀yìn mélòó

ìkákọ̀ọ̀kọ̀ wọ́n dìmọ̀ táàmà ní kò sí wọn lè róṣù lẹ́ni gbé ẹ̀ wọn lè róṣù kò ní jẹ́ gbogbo àbáláyé kí lẹ́ ń pè lágbà láyé gbàtọ́lọ́wọ́ pè wọ́n nírọ́ wọn róṣù àti wọn róṣù wọn rí Saudi ẹgbẹ́ lórí wọn rí ní Qatar odò méjì wọn rí ní wọn rí ní Sudan odò mẹ́ta wọn rí Pakistan odò mẹ́rin wọ́n tún rí ní àwọn onígbọ́ ti rí ó lé 20 láwọn onígbọ́ ti rí èsì ẹ̀dá kò sí wọ̀n lónìí ìwọ́n ló dáa ní kí tó dá ojú òsì lọ́dún kan gbàdá lẹ́lẹ́yọ̀ bàbá yọ̀ bí sọ̀gbọ́n ni a máa fẹ́ mú òdò láwọn oúnjẹ sí àwọn oníranù wọn á ní wọn kó igi sí ná bí òdò bá ń rọ̀ wọn àmọ́ fi pupa wọn mọ̀ fi kú ná bàbá yìí ni mọ́ mọ́jọ́ báyà wá ti ẹ̀dùn kéré gbà mí àmọ́ ìṣẹ̀lẹ̀ mi ó ń bẹ́lẹ̀ àká yìí bìfì tẹ́lá máa àti ẹ̀dí mọ̀ ìbámu ìtara wọn bá bàbá yìí aṣọ ìlẹ̀ bàbá yìí ló bá dájú náà òjò bá ṣú wọn òjò ní ọ̀ wọn ó fi sì ní pé tóòtù bá ti lè rọ̀ ó gbọ́dọ̀ kúrò ní òjò ah. ìyẹn ni ẹni tó bá dá tó bá fẹ́ mọ́tò kì í kúrò ní ó rọ̀

alọjí máa dé ọ̀yẹ́ ti kásẹ̀lẹ̀. na ìpínlẹ̀ ìpínlẹ̀ ìkẹlẹ̀ nìyí láàrin otu meta ẹgbọ̀n fílẹ̀ ọ̀yẹ́ ẹgbọ̀n gbọ̀n ẹgbọ̀n kájígà rí ohun èyí tó bẹ̀ẹ̀ n'oge na bá nù bẹ́ẹ̀ káàkiri gbòòrò òkè wọn climate change ni ẹ̀ mọ́pọ́nà ló ṣiṣẹ́ àrẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam òní ó ní ẹ̀rí òṣùpá àti oòrùn lẹ́yẹn kẹsìfáàdì lè mọ́ ti àádì wẹ̀lẹ̀ ní hayati òṣùpá àti oòrùn ní mọ́ ti gbẹgbẹ́ga kọ́láwọ̀ ní fúnra wọn lẹ́yìn nítorí pé wọ́n bí ẹnìkan àbí nítorí pé ẹnìkan kú ìnẹ́mà huwa tẹ̀kùrí so sábà bí ẹ̀ṣẹ̀ ní máa ń fa eclipse gbọ́dọ̀ dájú pé àwọn onímọ̀ tán mọ̀ nípa ojú ọjọ́ wọ́n lè get wọ́n lè forget wípé eclipse ó lè ṣẹlẹ̀ nígbà báyìí àìmọ̀ ìsọdẹ́ṣẹ̀ ìwọ̀n tí ò wọ́k sobi tágbé ọ̀rọ̀ àwọn ọmọ oṣù sí tágbé sínú kaná bàbá yìí kan lágbègbè ah ọ̀pẹ̀lẹ̀ ìkíní kan ti bẹ́ẹ̀ sí ọkàn tani ọlọ́yìn afáàná níbi fún wọn kí wọ́n ṣàánú gbá tó wà lẹ́yìn ẹ̀ wọ́n níbi kí wọ́n ṣàánú ẹ̀ wọ̀láhì ó sì yípa àwọn tó wà lẹ́yìn ẹ̀ wọ́n tẹ̀lẹ̀ wọ́n bèèrè tí wọ́n jẹ́ wọ́n bẹ̀rẹ̀ àá èyí tó tún sọ ní ànẹ́sẹ̀ ní ìyọnu pé èyí lọ́nà ní ìjọ ìgbèkárí ànẹ́bì ló pàṣẹ ti fún rẹ̀ ọlọ́run bàtí kò sí ọlọ́ni àkíwù sọ̀láátà ọlọ́ni ẹmọ kínú níbi olóòkè ṣẹ́mùsí olóòkè ṣẹ́mùsí ìdàdálẹ́kẹ́ ṣẹ́mùsí ìdàdálẹ́kẹ́ ṣẹ́mùsí iná gbogbo olùgbà tí òòrùn bá ti jẹ àtàrí tóòrùn bá ti jẹ àtàrí ìrun méjì làwọn kí ń bẹ̀ ìrun zóòrì àti ìrun ásírì tí wọ́n ní mùsáásírì mọ́ sí mú ásírì wá sásìkò zóòrì ìtọ́mọ̀ fi sọ nìyẹn bí zero bá wálé tó bá wọlé ásìlì ò lè tẹ̀lé so méjèèjì ó pọ́n léra wọn àwọn atájọ́ nílé láti zúrì lásìkò zúrì ásìrì lásìkò ásìrì àmára méjèèjì tó bá wo àsìkò wọn kò ní space of time interval kò sí àlàfo láàrin zúrì àti ásìrì papọ̀ ni wọn náà kò ní dùn lókè ṣẹ́yìn wọ̀n rọ́pàá kí àlè bẹ́ẹ̀ kì í léyìn òun ìgbà tí òun bá wọ̀ ìrùbí ìlànà mọ́jọ́rù máa fi wọ̀ ìrùbéjì mọ́gírìbì àti ìṣáì òun la fi máa ń mú ìṣáì wá tá ilé àsìkò mọ́gírìbì àti lè mọ́gírìbì tá lọ ilé àsìkò ìṣáì wọ́kùnrin àánà lè fàjírí ìlú lè mọ́gírìbì láti fàjà yìí ẹ́ ìlú súnmù yìí torí ẹ̀ lẹ́bìrì pé lọ́nà <clears throat> kó sàánú lọ́nà kó sàánú rẹ̀ ní ìlú wọ́n máa yìí afárá òṣìṣẹ́ bá wọn lẹ̀. tòlórí ìyẹlẹ yìí kò ní pé ẹnì kan ò lè sọ pé báyìí lè wọ́n ṣe ṣe báyìí ni òṣùpọ̀ ṣe ṣe báyìí ní ìràwọ̀ báyìí ló ṣe ṣe báyìí ní sámà ló ṣe ṣe báyìí ní ilẹ̀ ló ṣe ṣe kò sẹ́ni tó lè sọ àti àwọn tá a máa ń gẹ́ẹ̀sì and it's bound to be wrong or right. ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ ó lè rí bẹ́ẹ̀ àìmọ́ ìsọmọdé kó dé ọ̀rọ̀ wọ́n sì lóde ẹ̀ òdì fẹ́rẹ́fẹ́rẹ́ ni odò sì yóò bẹ̀rẹ̀ wọn kọ̀ lẹ̀ ọlọ́run ló darí ẹ̀ torí ẹ̀ kìí tí ẹ̀ máa ń gbára lé ọlọ́run ló ní sọ́nà ló ní ilẹ̀ àti gbogbo tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run sọ fún aráàlú kúránì kẹrì ọlọ́run lè láàyè mólókò sàmọ́ wá tó wà lọ́rùn ọlọ́run ní ẹ̀rí ìkápá kẹ́lẹ̀ mọ̀pọ̀lọ̀ ló ní ìyẹn ọlọ́run ní ìyàkó lókù máa ń yàṣà ní tó bá wu ọlọ́run wọn lọ́ọ̀ máa dá nínú àwọn ẹ̀dá ó dọ́kùnrin olórí kan alápá méjì ẹlẹ́fẹ̀ méjì oníkùn kan ìyẹn lọ́pọ̀lọpọ̀ ọmọ ènìyàn bẹ́ẹ̀ lóbìnrin náà àmọ́lẹ́kọ̀ọ́ kan ìyàkó lókù máa yàṣà ọlọ́run máa ń dá nǹkan tí ó jẹ wá lójú táàpùmọ̀ yìí pé ah, ah, ó lágbára adẹ́lómi apá kan lónìí adẹ́lòmí oníkà mẹ́rin adẹ́lòmí nìyí ẹ́ adá àwọn èèyàn méjì ipò kan orí méjì yàkọlọ́kù mẹ́yẹ̀ṣà tí ó ti ti bẹ́ẹ̀jẹ̀ sí bẹ́bálẹ̀ fẹ́ láwọn ikọ́ òkùnkù kan ní ọkàn méjì kú èyí tí a bá rí ṣe dáàlà jẹ̀mọ́ ọlọ́run náà ló ṣe rọrùn bẹ́ẹ̀ agbára ọlọ́run bá nìyẹn o torí ẹgbẹ́rọ̀ bá fún ni lọ́mọ agbọ́lọ́ tóbi ọkùn ló fún ọbìnrin ní agbé tóbi abábàrẹ̀ ní abúlẹ̀mọ̀ yẹ̀ṣá ìnáṣà ọlọ́run tó bá wò wọ́n lọ́wọ́ atẹ́lù ní ìyàn rẹ̀ obìnrin kò ní bímọ láyé obìnrin ló mọ̀bíjọ tó bá gbìyànjú àti ìgbọ́kùnrin ó tọrẹ ẹ̀mọ́ láàárín tó bá lókè ilẹ̀ ní ilẹ̀ wọ́n yá obìnrin yẹ̀ṣá àtìkúrọ̀ tó bá wò wọ́n lọ́wọ́ afẹ́lẹ̀ ní ọmọkùnrin náà mọ̀ bí kò ní bóbìnrin bó torí ẹ̀ níyàwó mẹ́rin omi ọmọ bí náà àwọn alágbára ló mọ̀ rí àpò rẹ̀ ti báyọ̀ sẹ́kọ́ ti tán àwọn ọkùnrin bọ́lá tó bá wù wọn lọ́wọ́ àwọn ìgbà ìlú mọ́tò kọ́lá lọ́wọ́ ìyá tó bá wọn lọ́wọ́ afẹ́lẹ́mẹ́ lọ́kùnrin àfún lóbìnrin bó ṣe ń bọ́kùnrin ló mọ̀ bóbìnrin bó ṣe ń bóbìnrin ló mọ̀ bọ́kùnrin wọ̀nyẹ́ jẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ́ wa kíma tó bá wù wọn lọ́wọ́ afẹ́lẹ́mẹ́ ní àgàn kò ní bímọ tí èkúrò láyé kò ní ti tó ṣe sí àìmọye irú ẹ̀ àwọn tó ti kú láì fọmọ sáyé àìmọye èèyàn lọ́mọ láyé ò túmọ̀ sí pé èèyàn lè ṣe rí ire lálẹ́ ìyàmọ̀ àbẹ́yìn ò ní gé èèyàn yìí láyé kò túmọ̀ bẹ́ẹ̀ ìyẹn sì lọ́mọ láyé kò túmọ̀ sí pé àlèkè àmọ̀ ṣùọ́ àbẹ́yìn ó jẹ́ ní yìí láyé kò túmọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ lágbára ọlọ́run bá tọ́lọ̀ ń sọ fún ọdún láyé làwú máa fi sàmáwáàkì wà máa fẹ̀ láàrín gbogbo tí ń bẹ sọ́nà tó ń bẹ ńlẹ̀ ọlọ́run ló ní ìsìn máa darí wọn tó bá ṣe wù ú torí ẹ̀ ẹ̀jẹ̀ kò lè fọwọ́ rẹ̀ sọ̀yà òun ló ní bá òun ló ní àwo bọ́lá bá rí ìròyìn lọ́mọ mo da láǹgbà nàìjíríà tó kókó lọ́jà láǹgbà kébò òkókó náà lọ́jọ́ mọ́ ní ètò kàfàṣà ọmọ nílé kàfàṣà gbọ́ gbọ́ òde fún òde fún ọlọ́run lànàdúrà muhammad sọ̀tàn fi fún aládùúgbà kan sáà kálẹ̀ ìmọ̀ràn olójúmọ́ àdúrà ni àdúrà fọkànbalẹ̀ ni àdúrà ni àdúrà kí sùúrù fọlọ́run àdúrà ni àdúrà ni wọn bá tọ́lọ̀ máa fún wa bó ti lè kó kéré mọ́ ká fi ògùn ọpẹ́ fọ́lọ̀ lórí ẹ̀ onílẹ̀ láhùnmá ìrúwa wa láàmáníyà ti máa àátọ́ yìí ẹni ọlọ́run bá fẹ́ bùn lọ́mọ lówó lárísìkí nípò ẹ̀yìn gúgùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó lè kọ̀dì wàlámọ́tíyà ni máa mọ̀nà ata ẹni tọ́lọ́run bá ní kún nìkan nínú àwọn nǹkan wọ̀nyí kò sẹ́ńtò lè fún yàrá ẹ̀rọ ń pa òdàlùjẹ́dí níkà ìjẹ́dú ògbọ́ ìgbìyànjú rẹ̀ ògbìyànjú ní kankan ọlọ́run ní máa ń fi àṣeyọrí ní máa fi yìn lẹ̀ wàá rẹ̀ mẹ́gbẹ́ máa ah, ló ṣe lówó náà máa béèrè lọ́wọ́ ara rẹ̀ ọlọ́run ló ń fi yẹ lòṣì ọlọ́run pàtàkì náà ló ṣe torí ẹ̀ ọlọ́run fi sílẹ̀kùn gbéyàwó bí bàbá bá gbé tó sọ tó rù tó sọ tó sá ẹ tó sá tó bá ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ bó sì gbé tí ò rí sọ bó sì sọ tí ò rí dé bó sì le tí ò bá tọ́nà bá ti sọmọ fún ọ fún ọmọ rẹ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ ẹ̀sìn ibi tó dé ọmọ lójú rẹ ọlọ́run fi ọmọ sí kí ni dáfẹ̀rún pẹ̀lú kúwà ó fọmọ ṣe agbára àti ìdáàbòbò fún wa dangote tá à ń pè lẹ́nìí kò jábọ́ sọ́mà ẹnìkan ló di àtìmọ́lùkọ bàbá rẹ̀ àìmọye ọmọ olóṣì tí ọmọ tóun náà bí tó wá dolówó àìmọye àgbàlagbà tí ó mọ̀wé kan tí ó mọ̀wé kà àmọ́ àwọn ọmọ wọn nìyí wọ́n mọ̀wé wọ́n kọ̀wé ẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ jẹ̀mọ́ agbára ọlọ́run bá nìyẹn eléyìí ní epo ẹlẹ́ẹ̀karùn-ún à ń ṣe ní péńtípéńtí nítorí àsìkò ni lẹ́yìn náà ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run ni mọ̀ọ́dẹ lẹ́ni ẹ̀ṣọ́ ìdáhùn ilẹ̀ àbí ìdílé ọlọ́run ni mọ̀ọ́n ta ló ń tọ̀ wọ́n lọ́kùnrin lóbìnrin yẹ̀ṣfàrù ìdáhùn tí ó bọ̀ síwájú pé ìwọ ọlọ́run bá ń dáríjì lágbájá bá ń ṣàmójúkúrò fún un tàlẹ̀ tí ó sì pè èèyàn lọ́dọ̀ ọlọ́run ìdáhùn ìlàbí ìbí kí n ti tọ́lọ̀ ní ọ̀dá ọlọ́run kò sí torí ẹ̀ èyí tẹ́ ẹ̀mọ́sọ pé nìkan ni ó gbà yín là àfá kan ni ó gbà yín là ṣéwù kan ni ó gbà yín là ọlọ́run gbogbo èèyàn ẹnì kan ò lè fi pẹ̀ ẹnì kejì lọ́dọ̀ ọlọ́run àfẹ́ tọ́lọ̀ bá yọ̀ǹda torí ẹ̀ ẹnì tọ́lọ̀ wọn fún ní yọ̀ǹda àti ìṣepẹ̀ àrídọ̀ nínàlá níbi ìtọ́lọ̀ bá yẹ rúsí ẹlẹ́ẹ̀kejì àlẹ́gbẹ̀ẹ́ nínàlá níbi ìtọ́lọ̀ òkè mo yẹ rúsí ẹ kó ṣe pẹ̀ náà mo wá yẹ ọ̀dà rẹ kó ṣe pẹ̀ tó bá dọjá kìyàmọ̀ á sì pẹ ara wa àwọn mùsùlùmí ó sì ara wọn àwọn onígbàgbọ́ ẹ̀wà àríkẹ̀tẹ̀ kan wọ́n bẹ kò fẹ́ tó lẹ́tọ̀ sí àfi Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú máa ń pè ní ẹ̀ṣẹ́ fa àìtú àlẹ́ẹ̀dùnmá ìṣẹ̀tẹ̀ tó tóbi jù nígbà ọ̀rọ̀ ìgbà ti dájọ́ káwọn ará alẹ́ iná tó wọlé lọ àwọn tó yẹ kó wà jẹ́ náà ẹni kó wò nílé step forward láti lè wà jẹ́ náà àwọn ìjọ Musa wọ́n wà lọ bá Musa tó wọ́n lọ bá mẹ́rin wà á dáná tó wà á dáwà dákù báwa bẹ Ọlọ́run ọlọ́jà wọlé alágbàdá rí ẹ́ ẹnu mi ò gbé ara mi ò gbé sí ìpínlẹ̀ èmi tí mo jẹ tó tọ́lọ̀ ní mọ́jẹ ojú tì yí wọ́n lọ bá Musa jẹ̀mọ́ wọ́n lọ bá Isa Isa ní a ní àdábíwá Jésù ní a kí lọ́rọ́ èmi tẹ́ pé àwọn èèyàn kó bá mi èmi àti yáà ni wọ́n mú wa ní Ọlọ́run ẹ lọ bá Muhammad sallallahu alaihi wasallam àwọn ọgbọ́dọ̀ àdábíwá Muhammad sallallahu alaihi wasallam àbẹ́bí wà gbọ́wájú àwa forí balẹ̀ fún ọlọ́run yóò sùjú yóò sàjádà fọlọ́ ọlọ́run máa sọ pé yá muhammad wọ muhammad ẹ̀rì fà bàrà àsàk gbẹ́mí pé sálì tóòtọ̀ nítorí wọ́n fẹ́ béèrè kó béèrè ìṣe fún ọ wọn náà dákọ̀ nítorí fẹ́ ni pé àwọn onígbàgbọ́ òdodo jẹ́kọ́ máa jẹ́ náà ọlọ́run ní wà náà kọ́kọ́ wọlé àwọn ànábì ó tẹ̀lé ọ ìjọ ànábì ló wọ ẹ̀rẹ́ kíjọ mi ti wọlé èyí láti ní ẹ̀ṣẹ̀ so ọlọ́run ẹ̀dá bá nàbí mi ẹni náà ni ẹ̀ ṣéwù kan ní ó gbè wúlẹ̀ ṣéwù lágbájá ẹ̀sùn mímú gbogbo àwọn ọ̀rọ̀ jẹ́gẹ́jẹ́gán àwọn ọ̀rọ̀ jẹ́gẹ́jẹ́gán lẹ́mọ̀ gbọ́ lẹ́nu àwọn súnfí àwọn tọ̀ríkà ah, ẹni bàbá kírun ṣéwù kìíní kan bẹ̀ kọ́wọ́ lè travel kúrò nàìjíríà ẹjọ́ ní passport ẹjọ́ ní visa ni visa ṣéwù kò gbélé kejì kódà kò pèrè lápò ẹ̀ láyé nìyẹn o <laughs> ṣéwù lọ mọ́kà ṣéwù lọ amẹ́ríkà ṣéwù lọ kùwéèsì wọ́n ṣe ẹlágbára gẹ́gẹ́ lápò mi níbo yóò lọ gba visa tí ó gba visa ti tiẹ̀ náà ó gbàgbà ó gbàgbà national passport láyé nù ìsìnkẹyẹ òdílẹ̀ o torí ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó yẹ kó ní kálukú wa kí àṣà kí èsì òun ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun àṣà àdùn náà kò ṣàfàdì ẹgbẹ kìyàmá man qala la ilaha illallah khalisan min qalbi ó ní nínú ẹni tí ó ṣe ire tí ó láǹfààní sí ìsìnkú òun ànábì lọ́jọ́ kìyàmá òun dájú pé lórí ọkàn rẹ̀ ó ṣe ó sọ lórí ọkàn ó sọ lórí ahọ́n ó sì ṣiṣẹ́ lókèrékè ara rẹ̀ gbólóhùn la ilaha illallah kò sẹ́ni tí ìjọsìn tó ṣílẹ̀ dọ̀dọ̀ sáfì àmọ́ jẹ́mọ́ òkú ẹlẹ́kẹfà ọlọ́ọ̀bá ni àlẹ́mú máa bá iná ilé yíwọ̀ máa kàlùpàá ọlọ́run ni àlẹ́mú máa bá iná ilé yíwọ̀ máa kàlùpàá ọlọ́run ọlọ́wọ́ ọba òun lòun nímọ̀ nípa in tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn kan tó jáde àti in tí ń ṣẹlẹ̀ sí wọn gbàtàn wà láyé kí wọ́n tó bí ni kí ló ń ṣẹlẹ̀ nígbà wọn bí ni tán ọlọ́run òun lòun gbogbo ẹ̀ ọgbọ̀n onímọ̀ ni ọlọ́run ọlọ́nìkú ẹjọ́ fún máa ما في صدوركم kọ́m àwọn يعلمه الله الله lọ ọlọ́ni ما tí máa ń bẹ lórí ọkàn yín tẹ́ ẹ̀ bá sọ ọ́ta abẹ́ tí ẹ̀ sọ ọ́ta náà ni ọlọ́ni ẹlọ́mọ̀dá ibi kẹ́ ẹ tó sọ ìyọ́nà ọba tó mọ yà aláàmù wọ̀nyá aláàmù máa fi sàmà wá sí ọmọfìlà ọlọ́ni ẹni mẹ́fẹ́ máa sí ilẹ̀ wọn lọ́rùn ìlú mọ̀ nípẹ́ wọn lọ́rùn ayakó mi ṣe àkọọ́dẹ gbogbo pátá lọ́rùn náà bá ní kàtọ́lá nínú orúkọ ọlọ́run ó náà ní alẹ́ àlẹ́ àlíyù ọba oní mímọ̀ ni ìmọ̀ ọlọ́run a máa ń pè ní àlẹ́ ìlmù àlìkámílù ìmọ̀ tó pé ìmọ̀ tí àìmọ̀ kan kò síwájú rẹ̀ kí ìmọ̀ tó dé ìmọ̀ tó lẹ́tún nígbà tí màá bẹ tó ń bẹ lórí bí ìròyìn ọlọ́run ìgbàgbé kò sí mẹ́ tọ́ ìmọ̀ ọlọ́run sì nìyí kò lópin ṣẹ́rá àwọn ọ̀rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ìròyìn gbogbo tá a máa ń pè ní ọmọ nìyẹn kí ẹ bá dé nínú dàbí. tó bá jẹ́ onímọ̀ kódà kó jẹ́ staff kódà kó jẹ́ phd holders kó jẹ́ professors wọn ò bí ẹ pẹ̀lú mímọ̀ ọpọlọmọ yìí dájú wọn ò bí ẹ àwọn kan sọ̀tàn rẹ tí wọ́n lẹ̀ ń dì gbà tó lu pampasì ọmọdé mẹ́rin lè ah ó ti wá di rí bẹ́ẹ̀ ah, ọmọ jẹ́ náà nìyí ó ti di dókítà bẹ́ẹ̀ sì nígbà tó ń sọ ní ọmọ kankan tó àìmọ̀ kan ń mọ́ síwájú mímọ̀ ọmọnìyàn ẹlẹ́kejì tá a bá ti wá nímọ̀ tán ìgbàgbé ìròyìn ni a gbàgbé bẹ́ẹ̀ ni ọlọ́run bá kìí sí gbàgbé ẹlẹ́kẹta tó wá ilé mọ̀jàmá tó bá pẹ́ láyé ọlọ́run gbà lọ́wọ́ rẹ̀ yóò padà sí àti ilé vice chancellor university kó tó lè fìyàn dé vice chancellor ó ti di ìwọ̀n nínú mímọ̀ ṣùgbọ́n gbàtà tó gbà tó dìdáyà tó jẹ mọ́ tó máa pẹ́ dáadáa ẹni padà kú ìgbà àwọn mídíà náà ni wọ́n gbé nígbà yìí kò mọ́ kankan mọ́ kò mọ́ kankan mọ́ wọ́n bèèrè orúkọ rẹ̀ oríkèé ẹran ló ń sọ ìbá pèlè ìyẹn nìyẹn torí ẹ̀ ìdásí pé àní ìtẹ̀sí àwọn bàbá ti ọkọ̀ lè ṣíà tó bá mọ̀ kankan àìpé gbẹlẹ́gbẹ̀gbẹ̀rún kan ló mọ̀ so ìmọ̀ ìmọ̀ inú ìmọ̀ ta ìmọ̀ gbogbo ẹ̀ àlẹ́ ìmọ̀ lè mọ̀tìlá kò sí tá a mọ̀ fi fún àti Allah ó rà ayé fi rìn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kálí ànábì mọ̀ gbogbo nǹkan àìsàn bẹ́ẹ̀ láyé àgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ ànábì bẹ lórí ìjókòó àwọn àǹsọ́ọ̀rù àwọn apá kan náà wọ́n sọ̀ Rasulullah ya'lamu ma fil jadi táàtì wà lórí ìjókòó yìí wọ́n kọ́ orin yóò ànábì ọlọ́run bẹ lọ́dọ̀ wa ó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ànábì ní kẹ́là mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ láàyè alámùlùmí ẹgbẹ̀gbọ́n kò sẹ́ tó mọ iná kọ̀kọ̀ àti àwa wọn làwọn kan wà pé pèlè ìwọ làwọn ọmọ kọ̀kọ̀ ẹ̀wọ̀n life coach ìyẹn ni pé owó sọ fún ẹ pé tó bá fẹ́ mọ̀ bóyá wàá jẹ́ ọmọ olóríire wàá dáṣíwájú wàá bímọ wàá lọ́kọ wàá lówó wàá kọ́lé wàá ní wàá wá secret code life rẹ̀ irọ́ ni o irọ́ gbúrú ni wọ́n ti gbé àwọn nọ́mbà kan kalẹ̀ bí àpẹẹrẹ bóyá seven fifty seven hundred fifty ẹni tí nọ́mbà ẹ̀ bá seven hundred fifty ó máa lówó ẹ̀rù tó bá jẹ́ eight òun lòun sí tó bá jẹ́ two thousand òun kọ́lé tó bá jẹ́ one five òun nìyí tenant lòun jẹ wọ́n ti gbé kalẹ̀ bẹ́ẹ̀. wọ́n wà ní date of birth rẹ ọjọ́ ọ̀bí rẹ ẹni tí wọ́n bí ní on the sixteen dé nìyẹn on the sixteen wọ́n bí ní oṣù karùn-ún oh five wọ́n bí ní two thousand wọ́n wá ní o wàá sí gbogbo ìpapọ̀ mọ́ra wọn wa mú meji wàá mú ẹ̀ sixteen nǹkan kó lóo ìrọ́lọ́ wà o kò gbáṣẹ́ fò kò mójú ka jẹ́ rẹ̀ ìṣẹ́ làbí ìdẹ̀ ní gíga ìṣẹ́lẹ̀ yìí ìrọ́lẹ̀ lè yóò àwọn àpákan ti wà ẹ́pẹ́ táwọn ìṣẹ́lẹ̀ fún tàwọn lójú nìyẹn wọ́n á ní wà sọ mọ́ àmọ́ ìrọ́lẹ̀ wà mẹ́jẹ̀ mọ́ ẹnì àfi ẹnìkan ọmọ kọ̀kọ̀ ẹni tá a lò yàgò ní dé èèyàn ó ju èèyàn lọ lọ́nà ẹni tá a sì rò pé ó dé èèyàn nìyí jẹ̀mọ́ ọlọ́run ò gbélé níta lérò torí ìdílé jẹ̀mọ́ mùsùlùmí àtúnyà àsìkò wọn ni ká dórí ìgbà yìí àkọsí lọ́la rí ìṣe àná wọn lákọsí nínú ọ̀la lágbára ọlọ́run á fi fún wa ní àwọn tó kù àbẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala lórí ìfọkànbalẹ̀ ń bẹ ní Ramadan àbí òfin ni òun láti dé ìfúráyì tí ìbá rí bẹ́ẹ̀ ni àwọn ọmọ alágbàlábà láti orí ní kálukú ti mọ̀ pẹ̀lú pé bó láti padà sílé Ramadan ní ọwọ́ lára ìfọkàn ìdáná bí ìdájá Ramadan tí Ramadan bá ti dé mú lè kọ́ tí fúti á sí àbúrò àwọn ìjẹ́ náà àwọn iṣẹ́ olóore tí yẹn tó wà jẹ́ náà yóò rọrùn wọ̀gbọ́n lè kọ́ sí àbúrò àbù tí èèyàn fi wọná yóò nira wọ́n sì tún láti ṣe àfihàn àwọn agbódegbà ṣe tọ́ ni wọ́n sùn wọn mọ́lẹ̀ ẹ wọ́n sùn wọn mọ́lẹ̀ lẹ́sìn láti láǹfà láti lè láti lè bọ̀ alihamdulilah ọlọ́mọdé wọn ọlọ́mọdé wọn gbà túlẹ̀ láíláí èyí tó bá túlẹ̀ nínú wọn nìyí kọ́ الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والسلام عليكم ورحمه الله